sẹ́mọ́tò jẹ́ kó ẹ káàbọ̀ ẹ kúrè ẹ ṣeun ẹ káàbọ̀. ẹ káàbọ̀ ẹ̀yin èèyàn mi gbogbo a kú oríire ìní o àríre bára wa ṣe kalẹ̀ o gbogbo bá a ṣe ń fẹ́ kó ọlọ́run ó jò orí bẹ́ẹ̀ lágbára ọlọ́run a kí yín káàbọ̀ sínú ẹbí Ọlákòjọ a sì fi ń dá yín lójú pé àwa tá ẹ wá bá náà èèyàn gidi náà ni wá ẹ bá àwa náà dáadáa ẹ̀yin náà ó sì bàdé láyọ̀ lágbára ọlọ́run ẹ ní kúkúrú àwa náà fẹ́ mọ̀ yín a fẹ́ kẹ́ ẹ ṣàfihàn ara yín fún wa. ìjókòó ìgbàgbọ́ yín ẹ kú jókòó ọlọ́wọ́ jẹ́ mi yókùn o ẹ ṣeun wa o. èmi tẹ́ ń wò ní gbàdé fọlárin èmi làgbà gbogbo wọn. ẹ bọ̀dá ju gbogbo wa lọ. àbúrò mi rè láti fọlárin nù. èmi náà tún ju. sẹ́wáàrì tó jókòó yìí òun ni ọlátẹ́jú fọlárin ìyàwó ẹ̀ lójó kó tilẹ̀ gbẹ̀hùn wùmí ní jẹ́ àbúrò wa tá a wá bá wa gẹ́gẹ́ lónìí tó wá fẹ́ yàwó eléyìí <laughs> adéròjú nù kèése ti ayétòrò eléyìí ọmọ lulu eh. kì í lulu <laughs> adéròjú gẹ́gẹ́ eh. adéròjú fọlárin hmm. ah, àwọn ẹbí ẹwà náà làwọn eléyìí o ẹ ǹdẹ kẹfìlà yẹn ẹyìn ẹfìlà yẹn ẹfìlà yẹn. a mọ̀ pé wọn ní ṣàfihàn tiwa àwa náà sọ tiwa èmi tẹ̀ ń wò yìí èmi làbúrò bàbá ọkọ ọlánìkẹ́ fọlárin lèmi tèmi ń jẹ́ kò ní bàjẹ́ o. adúpẹ́ <laughs> ah, lọ́dọ̀ ọlọ́run lẹ́nu gẹ́gẹ́ bí ìdílé fọláre táwa náà ti wá sínú ẹbí yín bá a ṣe bá yín pé ìdílé aláyọ̀ làwa náà wá bẹ́ẹ̀ náà ìdílé tọ́dọ̀ wá o ìyàwó tá a wá múlẹ̀ ní inú ìgbádùn ní bọ̀ ilé aláyọ̀ ní bọ̀ nítorí pé ìyàwó wa tá a wá múlẹ̀ ní àyọ̀ gbádùn ní bí èèbò ṣe gbádùn sìgá àbí bẹ́ẹ̀ kọ́. Eh, torí ilé àwa dùn. ilé àwa dùn. báwo ni kí ló ṣẹlẹ̀ ah o ga o long time mm. man mm. you hmm. look elegant o ṣe o ṣe so beautiful o ti pẹ́ gan o kíni ní kíni ṣẹlẹ̀ ṣé o yọnu ọ̀dọ̀ àwọn anọláwa yìí àbúrò kan mi ló ń ṣe wedding. Ah, ah. jẹ́ sọ fún ẹ kíní yìí ò ní pẹ́ rárá àmọ́ sá kíákíá kíá mi ní pẹ́. kíni ò ní má kó tí ì bá ní kókó ṣe yóò yọ ní pápá. àbí ẹ bẹ́ẹ̀ ẹ dákun ẹ dákun mọ́ bọ̀ ẹ dákun kò fẹ́ fún yín sẹ́yìn. ọ̀dà ọ̀dà sẹ́ẹ̀rí níbi tí wọ́n sọ̀rọ̀ tí wọ́n parọ́ dé ẹ torí Ọlọ́run ó lọ sí gbọkọgbọkọ aṣẹ́wó aṣẹ́wó ni onínàbì ah, ah, gbọkọgbọkọ aṣẹ́wó olè lọ́mọ òkè ṣẹlẹ̀ mo ní sọ́kùnfẹ́ ṣàlàyé inú ẹ̀ bí mi inú ẹ̀ bí mi gan ah, kí ló dé náà kí ló ṣẹlẹ̀ aṣẹ́ṣẹ́ ò ní ẹ́ àgbàdo tí mo ti mọ̀ ẹ́ pé náà. dákun kí ló dé táriwo pọ̀ báyìí torí ọlọ́run. òun àti ọkọ mi ni mo jọ rí ní kíláàsì wa lókè tọ́jọ́ ń ṣe ọjọ́ wọn kọ́nà ara wọn bẹ́ẹ̀ mi ò tẹ̀wé pé orí èèyàn báyìí ni ẹ́. ẹ mọ bínú torí Ọlọ́run sẹẹrí dẹ́n wò yìí àṣẹ̀ṣẹ̀ ń bẹ yẹ bọ̀ ni àwọn kan sọ pé yẹ dúdú ni àbí pupa ni mọ̀rìwó lẹ́sìn wò yìí o gbogbo ẹrù ta kó wáyé o ẹ tí ì regun o àtẹ̀gùn bá ẹ ẹ dàpọ̀ mọ̀ ń bọ̀ ẹjọ́ mọ̀ ń bọ̀ ẹjọ́. ẹ má bọ̀ ẹ má bọ̀ ẹ fi mi sílẹ̀ ẹ fi mi sílẹ̀ ah, ẹ kì í sílẹ̀ gẹ̀ẹ́ ẹ yàwó yẹn yóò yàwó yẹn yóò wọn náà wọlé lọ́lọ́ ọlọ́ sí wọn wọn máa pẹ̀lú kíní kan àti kíní ṣe rí bí a ṣe rí yìí bí èèyàn bá gẹ̀ẹ́sìn kọjá nù wa ní kọsẹ̀ torí pé inú wa dùn láti rí yín ọlọ́run Elédùmarè gẹ́gẹ́ bí ìlérí tẹ̀síṣe náà a ti mọ̀ pé ọmọ wa gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ ní ìrọ̀kúkú lágbàlá gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ ní ọ̀rọ̀ ọlọ́run lọ́ọ̀dẹ̀ yín. ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí n yọjú sí àwọn èèyàn wọ́n kọ́ ní olówó kọ́nà kọ́ mi. kọ́nà níbi láàrin ah, ah. ẹ má bínú ẹ má bínú. àti ẹbẹ̀rẹ̀ ayé ẹbẹ̀rẹ̀ ayé ẹbẹ̀rẹ̀ ayé ẹ dákun tó lọ ẹ má bínú ẹ má bínú tó lọ onígbà bí aṣẹ́wó ẹ bó ṣe rí ah. ẹ má bínú ẹ má bínú. ẹ ṣe gan ma ẹ ṣe gan sa dúpẹ́ à ń bọ̀ afẹ́yanjú ọ̀hún ètò kọ́ńtà ẹ ṣe o. ó wà lẹ̀ ó wà lẹ̀ jíjẹ́ ń mú wà lẹ̀ tó ń ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀. ọjà lọ di ajá lọ àmọ́ sọ ọmọ ọkọ. ẹ̀yin àná mi kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kó sì yẹ ẹ dúró bọ àbọ̀ nìsín. sẹta yóò jò sẹta yóò jò. gẹ́gẹ́ yìí wọn tọkọ mẹjọ wọn kọ náà àwọn olókè. gẹ́ẹ̀ wo gẹ́ẹ̀ àwọn àná yìí ni. ṣé ibi tọmọ mi ti fẹ́ lọ náà kan. àkòyé mi ò kò sàkàn eh, mi. ẹ wo ẹ wo ẹ má bínú ẹ má bínú torí ọlọ́ ìjọ ojú òní tì yín. àbúrò ọ̀rọ̀ ni. ẹ wo ẹ wo ẹ máa yanjú ẹ máa yanjú ẹ máa bọ̀ ọ́ ti yẹ bí wọ́n ti máa yanjú ẹ̀ ẹ̀ ò mọ́mí wa ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ máa yanjú ẹ̀ máa yanjú ẹ̀ ṣẹ́gbọ́ ìyá junior. ara mi ò ẹ ṣe kìràkìtà ọ̀dọ́là orí ẹ̀. ọ̀pọ̀ ìjà ìlàbá ránṣẹ́ sí o igbe kò wá ròyìn ogun ogun mọ́lá ibà ròyìn gbógun kì í bímọ tó rọ tó rọ ọmọ pálí pálí lókùn máa ń bí ọ̀rọ̀ ẹ̀ẹ́gẹ́ kọ́ o àbí ń ṣàlàyé kó lè yẹra wa ni pé kó yẹra wa ni à ọ̀rọ̀ ìjà kọ́ o àbí ń ṣàlàyé kó yẹra wa ni à. bọ̀dá. bọ̀dá bùdó tẹnu orí èkó ó débi nǹkan ní kò sóògùn ẹ kan lejú ẹ kan lejú ni ẹ wo òkèlè ọmọdé. ọ̀gá sọ wípé àwọn ń bọ̀ wọ́n dẹ̀ ní kí n bè lọ́yìn pé kí lẹ̀ máa jẹ. ebi ọjà kankan mi jẹ kankan. wọ́n ní kí la jẹ kí lẹ̀ nílé. gbogbo nǹkan tó bá fẹ́ jẹ gbogbo ẹ̀ la ni gbogbo nǹkan tó bá fẹ́ jẹ ṣé ẹ ní ẹ ní ìrẹsì. bẹ́ẹ̀ ni ó wà. ẹ ní pando ah. ẹ ní ẹsẹ̀ ẹran bọ̀kọ̀tọ̀ tí mo bú yéèyàn ni o tí o sì báyìí. ó béèrè jù wọn lè lẹjọ àwọn ibi jésù ni. Hmm. oògùn wọn lọ ká ni. sẹ́ni panla. ẹni ní kúrúkà tó ayẹ pé ẹ lọ bá mi wá ráìsì ẹ mọ̀ sí níbọ̀ wọ̀wọ̀ ẹ jó jiná kó wọ mi sótìyé ẹ fi bọ̀kọ̀tọ̀ sí kẹ́ ẹ fi pa ńlá sí <laughs> ẹ ọlọ́run nílé yín ẹrù yín oh, ọkọ méjì mi bí adé mi ah, <laughs> àbúrò bóòlì ọ̀rẹ́ kàtà lókè. ṣé mo sọ fún yín pé ń ṣàkáǹtì kan ni mm-hmm. mo ní í ṣe kankan ni kò lè fi álẹ̀ bá wọn. ìwọ ta ló wà lókè. Ah, èmi nìkan ni mo wà nù yàrá mi. ìyàwó rẹ ńkọ́. Ah, ó wà nù yàrá tọ̀dọ̀ tiẹ̀. Ah! inú òun rẹ̀ ni ó wà. ìyàwó rẹ tó bẹ́ẹ̀ ló lẹ́yìn. tẹ́jú ìyàwó rẹ tó bẹ́ẹ̀ ládùn gbogbo tó ṣẹlẹ̀ yìí. dúró gbẹ́sọ̀ orí ipò orí amagán náà bóòrò rẹ̀ kò sì jẹ́ ọ̀dà. ẹ ẹ ọmọ yóò pọ̀ nù lẹ́yìn. bàbá kò ní lọ. ibi tá a bá wú sí kọ́lá kù sí ẹ méjì ò lé kò lè lé kò lè lé kí ló ṣe kí ló ṣẹlẹ̀ gẹ́gẹ́ ẹni alárànlárò òròhún ẹ ló kọ́ ẹ̀sùn kọ́ ìwo kí n ti yín bẹ̀ kí ni ti yín bẹ̀ ẹni tó fẹ́ yàwó sọ pé yàwó òun sì tẹ̀hún lọ́rùn ó nífẹ̀ẹ́ àwọn múnádóko pé kò sẹ́ni tí ó yà wọ́n kí ló dé tẹ̀ fẹ́ yọkọ̀ àtìyàwó what God join together nobody nobody àbí no anybody put asunder ẹ fi hàn lẹ̀ ẹ jẹ́ tiẹ̀ ò pin ni ìyàwó ti ń gbá kẹ́ ti ń gbá kọ́nà mọ́lẹ́ ọkọ ẹ̀ láti àti gbogbo àìsí mọ̀ lẹ́wọ́n á ní kókó dúró ṣé kọ́ yẹ kó ti kú òun lé àṣẹ mọ̀ ń pa kókó òun lé. ẹ sà inú mi tó pẹ̀lú ìmọ̀ràn tẹ fún mi olórin kan ló kọrin. Mhm. bó ló ṣe kọ́ o. ó ní kò ń ṣe pé ẹ lè bá mi sọ̀rọ̀ tí o àmọ́ èmi gan ni mi ò ní gbà wí pé kẹ́tì mi ṣubú. ọ̀dà sọ ọmọ gbọ́ sáòtì sàùtì wo. pàṣẹkọlọkọ. ẹ mú sọ ma gbọ́ sàùtì arẹwà. ẹ mú gbọ́ sàùtì. ẹ o náà wàá kọrin o ó ní yóò sọnù ni yóò sọnù ni yóò sọnù ni kolóni bawi kolóni mọ̀ràn kọlálábìsù kankan wàlá yóò sọnù ni ọ sọnù. ẹ ẹ má ṣe pé fún ẹ má ṣe pé fún ta yóò sọnù. ìwọ tó tún sọnù ah! ẹ jọ sọnù papọ̀ ni. bọ̀dá gbogbo alájọ sọnù. ẹ gbogbo alájọ sọnù. ẹ má mi kí ló ṣẹlẹ̀ gangan náà ẹjọ kí ló ṣẹlẹ̀ gangan tó bá jẹ ọmọ mi kí ló ṣẹlẹ̀ gangan náà kí ló fẹ́ derive lórí ọ̀rọ̀ gangan náà ẹjọ tó lọ náà kí ló fẹ́ yọ jáde nínú nǹkan tó ń fa gangan ọmọ yìí gangan kí ló ṣẹlẹ̀ gangan ó yẹ sọ fún mi sí gangan gangan báyìí. níyàwó ọ̀rọ̀ àrùn tó gbé sókè níyàwó sìnà tó gbé sókè. Ah, ẹgbẹ́ mi ẹgbẹ́ mi máa rí ibi o. Ah, máa rí ibi o. níbi bí. mo máa rí ibi o. sẹ́jú. tí láti ti rí ibi náà ìjọba ti tẹ ẹ̀ lè gbá ìbọn. yóò jáde kóònù everything is okay sir contract yẹn ti bọ́ sí sir. the only thing to remain àwa gan la dá wọn dúró wọn ní ká send account number wa. Hmm? yes sir. Titi. yes sir. yín nǹkan. wọ́n ti approve ọ̀dọ̀ wa as in kò sí problem. are you sure. èmi náà mú ìṣeré ni èmi the first person tí mo kọ́kọ́ mọ̀ pé wọ́n ti approve ẹ̀ ẹ̀ má wọ̀rí àsìkò táwọn àsìkò gbádùn ni inú wa máa dùn dọ́jọ́ alẹ́ ni in fact irú nǹkan báyìí la máa rí lójoojúmọ́. <laughs> àǹtí àmàrí yín ṣé kò sí. Um, ẹ gbọ́dọ̀ like what you said the other time ẹni àsìkò gbádùn la wà ẹ jẹ́ ká jọ máa gbádùn. reason tí mo fi wá ni wípé ẹ mọ̀ kí a bá lè gba àwọn àkáǹtì yín because of the one hundred and fifty million naira tó dẹ̀ jà sí wípé ten percent wa ó wà very important sí wa. àǹtí ẹ má ṣe bẹ́ẹ̀ yẹn àwọn yẹn ti pọ̀ jù síbí nǹkan tẹ bá mi sọ ni pé partner ni wa ẹ̀dẹ̀ fẹ́ kájọ wà for long ah, ah, tẹ bá jẹ́ pé first time tí iṣẹ́ tájọ máa ṣe máa wọlé irú owó yẹn lè fẹ́ request fún ṣé wọn kó lè cut off wa ẹ má ṣe bẹ́ẹ̀ yẹn ẹ mọ tá a máa jọ ṣe fúnra wa ẹ jẹ́ ká ṣe lè ní five percent tó bá dẹ̀ di another one a máa ṣe ní ten. ah no no no no no no ah, ọ̀gá ẹ bá mi sọ orí ilé tẹ́lẹ̀ náà five percent kéré wọ́n tì mí síwájú ni àwọn tó wà lẹ́yìn mi pọ̀ so ẹ jọ five percent yẹn má tẹ̀ mẹ́nu lọ síbẹ̀ ẹ jọ ẹ jẹ́ ká ṣe ten percent yẹn. so kàtẹ́ ẹ sọ fún mi pé ten ló wí láti gbà lórí ilé. ẹ ṣe ń sọ̀rọ̀. ẹ máa rí àmọ́ gbèsè máa jẹ ẹ mo bí lé pé àsìkò tá a wà inú dùnú láti ẹ wá. enjoy my gallon. ẹ máa wọ ẹ títí nǹkan tó wá sí fún mi second account wà send ẹ sáwọn company so now now ni ọba yẹn kó pẹ o o ti láfta ẹ. Sampi. Voi, io la corriera. Ah, oggi foi isso. Ah, thank you. Ọ̀rọ̀ tí àwọn parent yẹn sọ yẹn, I think I'm in support of it. Kí lè túmọ̀ nǹkan tí wọn náà ti ń sọ? Òun jẹ́ kí n mọ̀ pé nǹkan tí àwọn òbí mi sọ yẹn, ìyẹn náà ni kí tẹ̀lé àbí. Ẹ tó bá gbé mi o, èmi dé oyè o ló right on that spot máa lọ́mọ yẹn lọ. tuntun nìkan tó sọ eh, èmi náà understand mo dẹ̀ tí ń kẹ́ o but nǹkan tó tún ṣẹlẹ̀ lálẹ́ àná. ọjọ́ òde dáríjì mi ṣọ́ọ̀kọ́ mi do you know I can't stay a moment without you látọ̀ wá ń bá ń bá mi rìn dì nínú ilé báwo ṣe fẹ́ ṣe ayé máa sún mi nìyẹn kò ń ṣe fọ́wọ́ mi náà láti borúkọ ẹbí mi kí n àmọ́ tí n bá sọ pé kó yé mi bí gbogbo kíní ìṣe máa ṣẹlẹ̀ irọ́ ni mo pa nǹkan tó kàn jẹ́ kó ṣó mi lọ́wọ́ ni pé wọ́n máa wọ́n máa ń bá mi nínú ẹ̀yìn like i'm always caught in the act tí o bá ń ṣe bẹ́ẹ̀ ni máa sọ pé èmi kọ́ tàbí kò yé mi tó bá ṣẹlẹ̀ tó lójú mi ṣẹ̀ṣẹ̀ máa ń ka ṣókun mi try and understand i don't understand what is happening to me sure dáríjì mi. It's, is good. But <clears throat> you're a big boy. Try to wake up now. Now you can't body my finger brain. Eh? Even though you're not a big boy, you're a bigger boy. Eh? Thank you. Èmi ò máa And let me tell you one thing. Ṣọ́bùbìnrin tí wọ́n bá ṣe nǹkan tí ò dá tán, wọ́n máa did not buy your wọ́n Baba saw yé ọkùnrin jẹ́. Ah, bàbá sọ̀rọ̀ kó tó lọ. Wọ́n ní ẹ̀yẹ ilé ayé lóbìnrin kò sí màmá ní lóbìnrin. Ní ẹ̀dẹ̀ tó ó ń jẹ́ kí n mọ̀ pé tí n bá lé àwọn mi lọ ló wà òkè àbí. oh no no no no no ah, àwa yìí ọkọ <laughs> wa diplomatic ni you understand because látijọ́ ti aláyé ti dáyé báyìí ni màá ṣe nǹkan mi kì í yé padà the ball is in your court. <laughs> my friend mm -hmm. i can't do it mi ò lè lé ìyàwó mi lọ mi ò fẹ́ mọ nǹkan tó dánwó mi fẹ́ mọ nǹkan tó lè ṣe fún mi lórílẹ̀ àlàyé mo máa fọ́ kí n fẹ́ ni tí o bá yẹ ó yé mi tí mo ń sọ̀rọ̀ wà á bójú ní òlélẹ́ lọ. ṣé wàá dẹ̀ lè jẹjà bó jẹjà. Ah, why not máa jẹjà jẹ kó jẹ mo láàkì alárùn. ẹ síwájú gbogbo nǹkan ẹ Rasidi lọ sọ́dọ̀ ọ̀rọ̀ ẹ̀yà ara mo ní kó gba ẹlẹ́yìndòdò mẹ́ta wá fáwọn àlejò. ọ̀gá wọn ò mọ ní fún mi ṣe mọ̀ wípé gbogbo ìta mọ̀ ń gbà náà à ń mówó lọ mo ìgò nìkan ni mò ń dá padà wọ́n sì ti ní bí n bá mówó wá padà lọ́dọ̀ wọn mọ́. ọ̀dà pé màá rí pé màá rí gbogbo wa sọgbọ́ ọ̀dà mo wá gbọ́ tiẹ̀ tí ọba wa gàgà ká sáré nà ń bẹ̀. ẹ bá mi ṣe rí èmi ni mo pe ìpàdé ráńpẹ́ yìí. àmọ́ ẹjọ ṣé bẹ́ẹ̀ ṣe máa wò mí lọ nìyí. tí gbogbo nǹkan sì fi bàjẹ́ tán a lọ mú yàwó wọ́n ní wọ́n wọ́n ba bẹ̀ jẹ́ kò sí kankan tá a ṣe ìyàwó mi ti ń pè mí láti jọ ìwé pé ká wá nǹkan ṣe sí ẹ sì jókòó ẹ sọ kankan wọ́n sọ pé àgbà àgbà kì í wà lọ́jà kórè ọmọ tuntun ti ń wọ́ o ti ń wọ́ o. ayin ọlọmọ yìí sọ yìí ẹ̀yin ẹ̀gbọ́n rẹ̀ mo fẹ́ kẹ́ ẹ sọ sí tọrọ tí ń bẹ nílẹ̀ nísìn ìgbésí ayé tiẹ̀ ni bí ó ti mú ìyàwó rẹ̀ kó mi tọ wa kì í sáà sí pé bọ́yá ìyàwó rẹ̀ lọ́sẹ̀ ìyàwó tẹ́yìn sì máa ń gbè lẹ́yìn pé ìyàwó dáadáa obìnrin dáadáa ń lọ fẹ́ bá tọmọ ìjẹ́mi tí ó ti fẹ́ mú ìyàwó tiẹ̀ kí lẹ fẹ́ ṣe sí ẹṣọ́ sí mọ́fà lẹ́yìn lọ. olórí ẹbí hmm? kò sí nǹkan kan táwa ìlérí sọ sí bí ò sí tẹ ẹ bá ti wí nítorí pẹ́ẹ́nu àgbàlagbà hmm. òun náà ló bi ti gbó ẹ̀yin náà ní kẹ́ sọ. Hmm, bá ti tàbá náà ní ẹnu àgbàlagbà ló bi ti gbó obì mélòó lọ balẹ̀ nù ọ̀mọ̀rẹ́ tí mo jẹ́ ṣé mo jẹ́ kì í ní tí mo fi máa jòbì kẹ́ á ní kẹ́ sọ sọ̀rọ̀ ọ̀lẹ́dùn àgbàlagbà ló bi ti gbó irọ ẹyin ìpàkọ́ ẹni. sóò ní tọ́ fẹ́ sọ sọ́rọ̀ yìí ni. à ń gbẹ̀sì lẹ́yìn ìpàkọ́ mi sẹ́yìn ìpàkọ́ mi ń sọ̀rọ̀ ni. ẹ wo sẹ́gbọ̀ sẹ́gbọ̀ tọrọ rí ọmọ yìí e ti ń pè mí látìgbà tí ọ̀rọ̀ ti ṣẹlẹ̀ ọjọ́ kejì ọtọ́rọ̀ tí ń ṣẹlẹ̀ ti pè mí títí ń pé bọ̀dá o ọgbọ́n ń dá sọ́rọ̀ yóò fi ó sàn ẹ̀gbọ́n wa àgbà ni wọ́n bá wa yanjú rẹ̀ pé àgbà ló tó rò lọ ọba ló tẹ yín erin fún. ẹ bá ẹ bá yanjú rẹ o. ẹ jẹ́ agbọ́dọ̀ jàre ọba ló tẹ yín erin fún ẹ̀yìn erin mélòó lọ́ba lèmi tí mò ń fọn rí ọ̀rọ̀ ilé ayé tiẹ̀ ní ẹsẹ̀ bá dàbàyà yìí fọkànbalẹ̀ á lọ mọ̀ bá ṣe gbàyàwó rẹ̀ tó ti yọ ó sì fẹ́ yàwó rẹ̀ sọ̀wọ́sọ sínú ilé sojọ ẹyin yòókù rẹ kẹ múra àjọ lọ papọ̀. èmi ò lè ráyè mo ti sọ fún un láti ìgbà tó ti pè ni mo sọ pé mi ò lè ráyè kì í ṣe ti jà èmi ò lè bọ́dá mi ò lè ráyè lọ sá olórí ẹbí ẹ tiẹ̀ ní sùúrù sẹ́rí gbogbo bí tẹ́ bá ti yẹjú ọ̀rọ̀ sí déètì kí déètì ọjọ́ kọjọ́ tẹ́ bá ti lè mú ẹ pé èmi èmi ti ṣetán tó bá lọ wọ̀ ráyè mi ṣetán. ẹ̀yin méjì ti ríra yín ní oṣù wàhálà fọkànbalẹ̀ kájọ mọ ọ̀fẹ́ yàwó. bọ́dà ẹ lẹ́ẹ̀kan ńgbà tẹ ni wọ́n fún wa ní nǹkan mímu wọ́n ní ẹ jẹ gbèsè síbẹ̀ ọmọ ló jẹ́ àmọ̀ pé ẹ gbèsè gangan ni o kò sí pé bóyá kò sí o èmi wá lèmi ò mu àmọ́ èmi fẹ́ fi ṣe tolóúnjẹ dé ẹjẹ wọn bá ń fi wá nǹkan òkèlè. kò sóúnjẹ ẹnìkan kú mẹ àwọn olóúnjẹ pa ṣọ́ọ̀bù wọn dáná rárá. wọn pàjà hmm. ẹ ṣe oríṣiríṣi oúnjẹ kankan náà ni gbogbo wọn ta ni. wọ́n ṣe mítìnì wà á bá pọn omi wà á bá pọn omi méjì kọ́ fa omi mú. a lè rí nǹkan kan jẹ lédè kúkúrú no problem no problem no problem kí mu mi kànga àti dúró mu mi kànga ìyọnu sí ni o no problem. gbogbo tí mo bá ń sọ pátá ẹ̀jú orí bẹ́ẹ̀ ṣé ẹ rí ọlọ́run ní jẹ́ àṣìṣe ni kò yẹ kó kan ẹran dérò jù kò yẹ kó kan ẹ sàmójúkò mi gbogbo àìsàn ẹ̀ka yóò ní wáyé mọ́ ẹ kúkú mọ̀ pé lórí ọbú ọmọ ìyàwó àbúrò mi kì í kúkú ṣẹ̀bi wa àwa náà fẹ́ mi kàn ni ebi sì mọ̀ pé ọmọ tí yóò ní ṣerú ẹ̀ tọrọ ọmọ alábàáríkà lọ́mọ tá a fẹ́ tọrọ yìí ẹ bá ń sàánú ọmọ ẹ yọ̀ǹda ọmọ fún àkàmọ́ ọmọ ọmọ lọ ọmọ yóò gbádùn ẹ̀gbọ́n ìjọba lẹ́mìíràn ẹ dákun yà wá ẹ dákun ẹ sàánú wa ẹ jọ tán pátápátá ẹ dákun kìnìkẹ́ ẹ jẹ́ ká yanjú kó lóun bá ọmọ dúdú tíà ìyàwó mi bó o ní rọra pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ rọra ìjọ mẹ́ta. mọ́mí ẹ jọ̀ọ́ ẹ kọ́nsídà wa ẹ wo ọlá ìfẹ́ tó wà láàrin èmi àti ìjọ torí ọlọ́run please. wo kó ṣí ẹ kó wọnú lé lọ́jọ́. kó ṣí kó dìde kó wọnú lé lọ fún mi ẹ bó ṣe ń gàn wọnú lé lọ́jọ́. ṣòwò ní dààmú mi màbẹ ẹnẹjọ. inú tó bí yín àná mi ẹ wò ẹ dákun torí Ọlọ́run. ẹ jọ kí ló fẹ́ yẹ kí n ṣe ṣé fẹ́ sọ mo do lórí burúkú bíi ti ìyí tẹ mú wá síbi tó wá ń ṣèrànù bí ni. ah dadi ẹ pẹ̀lẹ́ sà ẹ pẹ̀lẹ́ sà. Ah, hmm, hmm. hmm, ẹ má tọwọ́ bọ̀ mí lẹ́nu o. ẹ wò dadi ọkùnrin lẹ́yìn àlàyé mi ò sì yé yín ọ̀tá wa fún jù nínú ọmọ bá àna wa sọ yìí pé kí wọ́n dákun wọ́n ṣàánú ọmọ yìí ọmọ ilé gbé poison jẹ àbíkọ́ pokùnso para rẹ ẹ fún ìyàwó tiẹ̀ nítọ́sẹ̀lẹ̀ wò ní ṣẹlẹ̀ mọ́ ọmọ alágbàdẹ́kà lọmọ tí ẹ dákun ẹ jọ afọlọ́mà bẹ̀ ẹ sànù wa ẹ wùdọ̀ bá lẹ̀ bẹ̀ ẹ dákun. mo rí i kó àgbàlagbà ni ẹ sì dúró bíi baálé ilé ńjọ́ náà lọ́hùn sọ̀rọ̀ nìyí tẹ̀ ń sọ ń gbòòrò ẹnu láì dé ìnàpẹ̀nu ó dá mi lójú pé bí ajá bá pé ọgọ́rùn-ún ọdún láyé ẹran ògún ni ọmọbìnrin tẹ̀ ń sọ̀rọ̀ rẹ̀ yìí bí ó ṣe ṣèdí yàn tí ó wà á sẹ́nu ọ̀nà mi ni tí ó sì bá mi ta ẹgbẹ̀lẹ́ o ẹgbẹ̀lẹ́ o òun àtọkùnrin ó sì tún gòkè lọ́wọ́. ó tún padà wá ṣé tọ́pọ̀láìtì níbí yìí ni ẹ bá gbà mí ọmọ ìmọ̀ ìjàgbére pọ̀ ẹ bá mọ̀ wò tiẹ̀ tí wàá ní ẹwù ẹ dákun ẹ ṣàánú wa. ó yẹ kí wàá gbọ̀n pé ibi abágbé iṣẹ́ bẹ́ẹ̀ lákọ̀ àṣìwà tẹ́júlẹ̀ lẹ̀ àtúfin lọ́mọ ẹ rú dáadáa kò sí aburú pẹ̀lú tẹ bá wà ẹ ìgbésẹ̀ tẹ gbé náà dáa ẹ wàá fún wa níbi ìparí oṣù tẹ́ ń bọ̀ èmi ìyàwó mi á lè jọ tá a bá wa gbé ọ̀rọ̀ náà ká á jẹ́ máa gbọ́. ẹ ẹ sà ìparí oṣù dìbò pẹ oṣù tó àwọn ẹgẹgẹ òní fáìfù kò ìparí ẹ tó wá ní ìparí oṣù dìbò ẹ méjì á sí bẹ́ẹ̀ ẹ dá. Ah. ẹdíjẹ ẹdíjẹ kẹ máa lọ jẹrẹ ọ sọ fún ipe kìnnì kí ló ṣẹlẹ̀ gangan náà. àwa mọ ni. máa wojú ẹ o ó yẹ ẹdíjẹ adéka dídé ẹyin irun òṣì irun aṣẹ́wó ọmọ asọmọdún onínàbì ẹ bọ́ ṣe rí ìkó ògbé kan ẹ lọ́jọ́ bó ṣe ń pè tó. irú gbòǹgbòrùn àrùn bíi káfíń kan ṣe nìkan yìí ah! ọmọ mi á tún tẹ̀lé ń lọ. ọlọ́run jọ yín tẹ sọ̀rọ̀ gidi. Mm-hmm. èmi ò rí nǹkan kan mi ò rí nǹkan kan mo ríra mi. ọmọ ìlà ọmọ búùkù ìlà. mo ní ẹ̀rọ tó ń ṣílẹ̀kùn níbẹ̀. ẹ lẹ́ o. Hello. Ẹ pẹ̀lẹ́ o. Ẹ sẹ́ra o. Hello. Ìwọ máa. Ìwọ máa wá wá buhari kọ́ lọ bó aláàbò ni ọ́. mi bàbá mi ṣẹ̀ṣẹ̀ máa wá síbí yìí. ọ̀rẹ́ wa ni ọ̀rẹ́ gbogbo lé ni. ẹ jẹ́ wá wọ yàrá. ó fi nǹkan hàn mí lókè ni bàbá. ó <laughs> fi nǹkan hàn lókè. kí ni àbí ọ̀rọ̀ lókè ṣé ti lóhùn mi bẹ lókè ni gbogbo òkè tí kìkì yàrá kọ́ ni. ah no um, dem, um, chandelier tó wà ní lọ́bì yẹn ni mo fi hàn ọ̀rẹ́ wa kan fẹ́ ọ̀dà ní China. ló wá bọ́dà tókè ló mú obìnrin olómi lọ sọ ìpínlẹ̀ ọkọ̀ lọ́wọ́ ni this is my first time of coming here baba. ọmọ lọ sí yàrá wa. no no. níbo ló ti wá wọ lókè. ó ní nǹkan kan tá a jọ. lọ́bì ni mo ń fi. o ní baba o ní jèrè o ní ayé tọ́ba tọ́ba. ah uncle kí ló dé react bẹ́ẹ̀. wúwe. sá. táyé lẹ́yìn. ọ̀rẹ́ wa ni. nílùú ọkọ rẹ. bẹ́ẹ̀ni. ọkọ tó fi oṣù lọ́kàn ẹ wá tó ń bọ̀ látòkè. ṣé ṣé títún mú mi ìgbà lókè ni gbogbo òkè kìkì yàrá ni uncle ẹ misunderstand situation yìí ni sá. gbẹ́kìlì ọ̀rẹ́ wa ni tẹ́jú mọ́. tẹ́jú mọ́ lẹ́jọ́ pọ̀ lókè lọ fọ́ kọ́ lẹ́gbẹ̀ẹ́ ní tẹ́sípù títí bùrẹ̀ tó ti wọ́n náà dùn. ó lo guest toilet tó wà lókè. wùmí wùmí bí kí n wọ́ kí n yọ ọ̀run ẹ̀ bá tí ò ní gbọ́rọ̀ ní sí ìwọ̀n nìkan nìyẹn. Ah! ajágbe ni sájágbe ni kí ló dé tá a láyè tiẹ̀ kí ló dé náà. uncle ṣé mílíọ̀nù tó wà lómi ni mo fi wọ́n ó fẹ́ òde láti China ni. lọ́bì kọ lọ́ta ni ní wájú ọgbọ́n lókè ní dẹ́sọ̀kọ̀tọ̀ wo mi wọ́n fi sí ọ ni. ó lo bathroom. ìtọ́kì ló lórí mo sọ̀rọ̀ sọ̀rọ̀ ọkọ̀ ẹ̀kọ́ ọkọ̀ ẹ̀dá. Tẹ́jú ti jáde sá. n bọ́ ó ń lọ fún business appointment. ó wá yọ pé wálé ń wá mú ọgbọ́dà tó kè ọkọ̀ ọkọ̀ lọ́rùn ní dẹ́síbù ní dẹ́síbù rẹ̀ fún wa kí ló kí ni kí ni dẹ́síbù fún. tó o lè gbọ́ ọ. ó lo gé sọ ilé tó lókè ní ọkọ̀ kí n wọ mọ yìí wọ mọ yìí tó yẹ kí n bọ kí n kí n kí n yọ lọ́rùn báyìí nílẹ̀ tó sìn ọkọ ló pọ̀ ọkùn tẹ̀lé mọ́tò ló pọ̀. wọ́n máa lọ sọ nǹkan mi ọ̀hún. ẹ bá já sọ̀rọ̀ ṣe. ẹ̀gbọ́n mi ó dẹ̀ dá yín lójú pé ẹ rí ìyàwó yín pẹ̀lú ọkùnrin papọ̀ sójú ń dùn mí ni àbúrò ní tí mò ń lógo ṣé ọjọ́ orí mi ti dàgbà ju kí n rí yẹn kí n mọ́ dà lọ ṣé mò ń sàhán ni lẹ́yìn tí mo pàdé lójú ọ̀nà báyìí kódà ó tún kí mi ó wá ebi mi ní kí wọ́n á wú ọ ní láàárọ̀ ni tí mo kó tó gbọ́ pé o ti jí lọ ọ́fíìsì ọ́fíìsì lọ wà. ẹ gbọ́ lónìí ìlú òkú òní rẹ̀. o, jáde sí i lọ́wọ́ bẹ́ẹ̀ mo sọ fún ọ o, tún kí yín ẹ tẹ̀ rí ọmọ ẹ rí arákùnrin yẹn lẹ́gbẹ̀ẹ́. mo ní mo ní yẹn lẹ́gbẹ̀ẹ́ báyìí yóò kú òní rẹ̀ kó tó gẹ̀. ẹni sọ̀rọ̀ ah! ẹni sọ̀rọ̀. ajé yẹn lọ wá ni tí òun nìkan lóbìnrin ni. ẹ lọ́kàn mi. ẹ lọ́kàn mi ṣé wà. ẹ mo ní mo fẹ́ kúrò lọ́fíìsì mo fẹ́ máa bọ̀ wá ṣọ́ọ̀bù ah, ẹ̀ ni. ẹ̀yà ọ̀nkú gan tẹ̀ wá ń bì báyìí. ẹ ní sàládì ìyẹn ẹ̀gbọ́n mi ó yá gbé fóònù fún wọn. ṣẹ́jú ni àbúrò ah! <laughs> hello. hello sir. àbúrò sọ́wọ́ ń yá mo wà ókè sà báwo ni sẹ́yìn ìjọ ara yín. àwọn ah, tọ́jú mi ò ń tọ́jú mi ò mo ti jẹ mo ti mu mo ti ṣe gbogbo ẹ̀. ẹ má rí ẹ má sì fàájì lọ sẹ́gbọ́ ẹ bá mi gbé fún yàwó mi. Ah, ah, ó ní gbé fún ọ. ẹ wò ẹ gbà. hello baby mo ní mítìn ní ilé epo màá pè é tí màá ṣetán bẹ́ẹ̀. má ò rí wà pẹ̀lú ẹ̀gbọ́n mi bóyá tí máa ṣe tán màmá bọ̀ ṣùgbọ́. ẹ o fẹ́ wa okay later then all right. bambú bambú nù. ẹ̀gbọ́n ṣebí lítí ogun ọtẹ sọ irọ́ pátápátá ni. ah yes now kódà ẹ̀gbọ́n láti wọn jọ àpapọ̀ ń sìn ni mo bá wọn sọ̀rọ̀ àwọn ni mo bá sọ̀rọ̀ yẹn ẹ̀gbọ́n mi ó bẹ́tà kẹ́ máa kẹ́ máa rí nǹkan kó tó di pẹ́ sọ síta o. Ah! tẹ̀jú tẹ̀jú ìbí ni mo rí yẹn wọ́n mi ò rí ọwọ́ ni láti wà lọ́dọ̀ rẹ̀ láti kọ́ fọlárìn ni sójú mi méjèèjì káàkiri mo fi rí ni tí mò ń parọ́ nù. orí orí ẹ̀ bàjẹ́ orí ẹ̀ bàjẹ́ sẹ́mi lè mi parọ́ wá o àtẹ̀tọ́ sílẹ̀ sílẹ̀ ayé rẹ̀ báyìí o inú òkùnkùn tí ẹ di ọmọ kó kó mẹ́ o ọmọ ìlẹ̀ ọ yóò fi ọlẹ̀ kọ̀ fi ọmọ yóò lọ yóò lọ enough enough ah. ẹ̀kọ́ ni mo ti gbọ́ ṣe gbọ́ tí n bá ti dé lálẹ́ màá bá yín sọ̀rọ̀ lórí aago mi. lálẹ́ lálẹ́ sọ́mọ yóò sọ́mọ pé èyí ní fi ọmọ òkùn láíláí ìwọ ni kọ́ńtọ́sílẹ̀ sọ̀rọ̀ ara rẹ o ọgbọ́n tẹ́jú ọmọ ọlọ́ọ̀ ìyàwó rẹ ọ̀nà ni èmi mo sọ bẹ́ẹ̀ èmi mo sọ bẹ́ẹ̀. kí ló ṣẹlẹ̀ gan báyìí náà. Ah, ah. wọ́n ní ká máa tọ́jú lé sójúlé ká máa tàjú dùgbò àdúgbò sàdúgbò ṣé dúdú èmi ẹ̀kẹ́ ló lè mi wá sọ tí mo wá sọ́dọ̀ yín tí mo wá dá sí àfẹ́ àtẹ̀yìn àtìyàwó yín. ìyàwó mi ọlẹ ìyàwó mi ọlẹ ẹ lọ lè lọ. ó jáde ọ̀yà ọ̀yà mọ̀tù mọ̀tù lọ́wọ́ lọ́wọ́ kan ló tù bá ọwọ́ ọlọ́run tẹ ládi ní dákun kí ni mo ṣe ọ̀nà tí n bá ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ẹbí wa yìí apápàjọ ọ̀rọ̀ ìyàwó àbúrò rẹ tọmọ ta kó pé rárá kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ sí mi ń parọ́ ọmọ ni mo bí ọ kí ló ń gbà ń di ọ̀rọ̀ yìí kí ló ń rí jẹ ń bẹ gan tẹnu rẹ ń jẹ dodo tó o lè sọ dodo má. bọ̀dà ẹni sùúrù ẹni sùúrù ẹ̀nà sùúrù sí kó ṣe gbogbo nǹkan téèyàn bá rí náà lèèyàn fi máa ń sọ. gbogbo ẹ̀kọ́ tó máa sọ pé ojú àgbàlagbà jìn ojú àgbàlagbà jìn ntàgbàlagbà rí tójú wọn fi jìn ìrírí ni o tàgbàlagbà tẹ bá sì rí tí wọn ṣe kun gbẹ́ndú àwọn nǹkan tí wọn rí tí wọn sọ fáwọn èèyàn òní olójẹ́ kíkọ́ àgbàlagbà ó ṣe gbẹ́ndú o ah, nígbà tí yẹn ṣe kọ̀ǹfọ́ tí mi ò ṣe bá ń tújọ gbogbo tí bá ti wá rí tọ́jẹ́ nǹkan nǹkan tó kù díẹ̀ káàtó sí gbogbo ẹ̀ ní mọ̀tò fáwọn èèyàn ni ṣé gbogbo ẹ̀ ní sọ ni ọlọ́mọdé ń balẹ̀ ńlẹ́jẹ̀ èmi èyí balẹ̀ ńlẹ́jẹ̀ èmi ètú yìgì. kíni ladi ṣé mi fẹ́ dà ní wọn rú ni èmi lẹ̀gbọ́n gbogbo yín mo tẹ̀ gbọ́dọ̀ ṣe gẹ́gẹ́ bí ojúṣe mi gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n ṣé gbà tàjọ wá rí tàjọ rí pé tóbìnrin ń ṣe ọ̀dà tí ń yálè tí ń ṣe gbogbo ẹ̀ sọ yẹ kí ọmọ ìgbé pẹ́ra kò ṣe é ṣé mi ń parọ́ ọmọ ni. ọ̀dà gbogbo tí ẹ sọ pé tẹ́rù pẹ́ rí gbogbo ẹ̀kọ́ lẹ̀ o mm. ẹ gbogbo tẹ́ ẹ sọ pé rí gbogbo ẹ̀kọ́ lẹ̀ rí àtàbà rí gbogbo nǹkan tàná títa náà òde yìí ń kọ́ tẹ́ ẹ gba ọ́fíìsì àbúrò wa lọ tẹ́ ẹ lọ sọ pé ẹrí ìyàwó rẹ̀ ń bìkan tí ẹ ti ń wọ́kọ́ náà rẹ o tí wọ́n ń rún mọ́ bìkan o tí wọ́n ń kíìsì rẹ o bẹ́ẹ̀ sì rèé ọmọ ní èmi àti ẹ̀ lájọ wà nínú ṣọ́ọ̀bù rẹ̀ ah ooo oh, àní oyè mọ̀ pè dádì mọ́ ó lè pè mí lọ́nkú mo sì gbọ́nkú. wọ́n láwọn ò ní sáà pé iṣan làwọn ní ìsàn wò wàrà ṣé ìwọ máa jẹ san ni. àmì ìsàn mi ò jẹ san. <laughs> wọ́n fẹ́ràn san bíi wọ́n gbádùn san ẹ ṣeun ẹ ṣe ṣeun. tí mọ̀mọ́ náà ti ẹ̀ ti wà ń bẹ́ ó ti bọ́ sójú ọwọ́ ẹ kú jòkó sáré ẹnẹ. ṣé ẹ jẹun ṣẹyìn. àyìn tí ẹ ti jẹ wò. o ma nice ẹ ma like ẹ ṣé omi lẹfẹ ni àbí five alive bóyá kí n tẹ bá yín wí gọtọ. Mm, ẹ má wulẹ̀ ṣe yọnu pẹ̀lú torí gbogbo ń tẹ́ kalẹ̀ ń omi dáa mm. omi dáa ẹ ṣeun ẹ kó àpọ́nlé mi o ẹ kó àpọ́nlé mi o. ọ̀nkú hmm? ah. ẹ kú gbádùn. ìyàwó mi ẹsẹ̀ yẹn kú tọ́jú mi ọmọ sẹ̀rẹ̀ yìí mú èèyàn ní wọ́n èpè ò ní mú wọn bí wọn náà ṣe sẹ́ni èpè bẹ́ẹ̀ lè pè ní máwọn náà ẹ sì máa tànú ló sẹ́yìn hmm. ọmọ èèyàn tọ́jú wọn tọ́jú mi. ṣe ẹyẹ ṣáà máa gbádùn oúnjẹ yẹn àwọn òní choice wọn gbọ́dọ̀ tọ́jú yín náà ni ẹ pẹ̀lẹ́ ẹ mò ń bọ̀ mo fẹ́ sáré yọjú sí ẹni tán ló ń béèrè mi. ọbẹ̀ fi mílẹ̀ jáde rárá mi jáde ẹnu ọ̀nà ṣọ́ọ̀pù mi bíbá iná ni. kò sí wàhálà wọn gbàgbé mi síbí o wọn gbàgbé mi o lóhùn fún gbàgbé o. ẹ rà sà. ẹ jẹun ẹ tún gan ẹ wá jẹun ẹ mọ̀ bóyá mo lè rí ìta yín kí n rí seventeen má jẹ́ pé ọwọ́ náà lẹ́nu ọ̀hún lẹ́nu gbẹ́rẹ̀ mú kan wá. oúnjẹ ọ̀sán. bẹ́ẹ̀ oúnjẹ ọ̀sán. ọ̀sán ti pọ́n ni. ọ̀sán ti pọ́n. lórí ìjókòó mi náà ni mo ti jẹ oúnjẹ àárọ̀ ibẹ̀ náà ni mo tún ní oúnjẹ ọ̀sán tó wá dé wá bá mi. ààrẹ ti sùn. Hmm. àwọn rò pé mo tó gbé ni sá. ààrẹ tó gbé ẹ ti sùn. kílẹ̀ wá gbé wa. láìsí náà ló wà. ọ̀gá yín náà ń kọ́. wọ́n wà ní ọ́fíìsì. ó ràn mọ́ mọ́kù tó báyìí tó báyìí tó ni mo fẹ́ tọ̀ àbí wọ́n níbi tí mo lè tọ̀ sí lọ́dọ̀ ẹ̀ kò síbi tẹ̀lé tòsí ìbò tọ́lẹ̀ ti wà bí tẹ̀lé tòsí. láti sọ gbádùn ṣé wọ́n sọ fún mi sí pé mò ń parọ́ nu. ọ̀rọ̀ yóò wájọ bẹ́ẹ̀. ebílẹ̀ àná àwọn àbúrò rẹ ni mo tẹ̀lé ọmọ lọ ni wọ́n sọ fún mi pé ìyàwó àbúrò wa sì tún padà wá pé ń gòkè ńlọ rẹ bá fi tó sàtìmọ́ tẹ̀tẹ̀ lé alẹ́ àná jò ni pé ń tó ń wá bẹ̀ padà ǹjẹ́ kí lọ ká àbúrò rẹ mọ́lé kí n sọ fún pé tó ní tí mo tún gbọ́ pa ìyàwó rẹ ni o ìmí mo tún bá mo tún bá tọkọ ìmí kamọ́lé ni tí ń fọ́ ọkọ̀ bọ̀ látòrí òkè ṣé mò ń parọ́ ọmọ ni sẹ́ẹ̀ fẹ́ kí sẹ́ẹ̀ fẹ́ kẹ́ ẹbí ọ̀tọ̀ wọ yín bàjẹ́ ni ibi sì pẹ̀pẹ́jọ́ kan yín pa àsọdọ̀ àwọn òbí tó bí a yín lọ́ọ́ lè jábọ̀ fún pé ibi tí mo bọ́rọ̀ ẹbí dérè tẹ́ bá pé ẹ fẹ́ ṣáájú mi lọ́dọ̀ ni ẹ bá ń sọ lọ́dọ̀ wọn lọ́hùn. Ah, ẹ wò ó bọ̀dá ẹ mọ̀ mọ́ alẹ́ mọ́ wa pé tẹ bá kú tẹ bá kú tán nìsí o ẹ gbà ọ̀run lọ ẹ mọ̀ lọ jábọ̀ fáwọn bàbá àti ìyá àti àwọn mọ̀lẹ́bí wa tó ti kú ẹ má jẹ́ tàn yín bọ̀dá ẹ kí ló fún yín láì dá pẹ́ lè ríra ẹ lè má pàdé o a lè má pàdé lọ́rùn ara. torí kí ni fi ní ní ẹ. ṣe bẹ́ẹ̀ yìí rèé. ṣé mo ń sẹ́mi ìkọjá mẹkáníìkì ni. ọ̀rọ̀ mo sẹ́ iṣẹ́ mẹkáníìkì mo ń bá yín sọ ni bọ́dẹ̀ mú ògógóró. ògógóró ẹ̀kọ́ kan. ẹ tó ń ṣe sí náà. èmi ṣe sí náà. ṣé wo ṣe sí náà. ṣé mi èmi náà ń ṣe tasẹ́ rẹ̀. ọ̀nbó ló ṣe arọ́rùn wọ̀. ẹ àmọ́ bọ̀dẹ̀ yìí ò kírun ẹ kírun rárá aláàjì wa sì rèé sọ pé ẹ fẹ́ lọ fún ìyá wa gan mọ̀mọ́ olùkọ̀rọ̀ lọ mọ́kà ni mọ̀mọ́ kírun kù ni. èsì mi wá kírun. ẹ kírun ni kì í ṣe pé wọ́n sọ fún mi mo rí yín tán ni sẹ́yìn kírun ni ẹ̀yin tó yẹ pé aago méjìlá bí aago méjìlá mọ́kànlá ọba àlù làárọ̀ ẹ̀ méjì sẹ́yìn kásù bá ni. ẹ àtìdì mọ̀ ń bọ̀ mọ́ fẹ́ kí jí mọ̀. ní aago mọ́kànlá ẹ lọ mọ́sálásí aago mọ́kànlá. ẹ lẹ́dà ẹ mo ti yípo yípo ìrìn bírèdì tí mo fẹ́ rà ń bẹ ni. irú bírèdì wo. agége. bírèdì but ẹ bá check ibẹ̀yìn dáadáa ó yẹ kẹ́ lè rí bread tó wà òkè. àníta gègé tó ṣe jẹ́ wà gan-an. a ní bread àgègè bread tó wà òkè wà níbẹ̀ yẹn. ah ibi òkun o òkun o. hello fine girl how are you. fine. sorry um, it's Wunmi on set. ta ló ń jẹ báyìí. I mean your boss. okay ọ̀gá wọn ò sí around wọ́n ti travel láti bí ó ti pẹ́ díẹ̀ ṣá. ṣiṣẹ́ ò sí ara àjọ. ẹ kí ló tó ń ṣe bí ara ọkọ náà why to drop card at least ìyẹn máa rí sí à. ara kò bá òṣò ṣáyò ní kí ló ṣe ẹ kò sí ara mo ní láti drop card man I need to call her again. Um, sis, I'll call her again, okay? okay no All right, girl. All right, you're welcome. There's no need of dropping cards now. I'll call her again. Let's go. Oh, thank you. Yes. You see, ṣeré gbogbo tó sọ yẹn náà kò tí ì ní understand má yẹ kó máa sọ ẹ́ dìgbẹ́ I mean she's playing a deadly game with you ó lè pa and don't forget this you are very handsome good looking oh, ní láti gbé obìnrin kó tó bá ẹ so why you give yourself stress. Adéyé jọ mo fẹ́ kí eléyìí jẹ́ first and last fún ẹ láti lè nu ọ̀nà kan ọ̀rọ̀ ìyàwó mi àbí kò tún sọ nǹkan kan pa ìyàwó mi mọ́ àbí kò sọ fún mi pé o gbọ́ nǹkan kan pa ìyàwó mi kò dẹ̀ wá pè mí adóye o jẹ́ èèyàn kan tí mo láìkì gidi gan ni o tí o bá jẹ́ pé mo láìkì ẹ gidi gan nígbà tó tún wá bá mi fún ọ̀rọ̀ ìyàwó mi nǹkan tó lérò ló máa ṣẹlẹ̀ o. ní kò fi sílẹ̀ bẹ́ẹ̀ mo ló fẹ́ mi lọ́rùn wá kí ló ṣẹlẹ̀ gan-an ṣẹlẹ̀ mi ni mo fẹ́ ìyàwó ẹ̀ ni wọ́n pè mí ni wọ́n pè ní ọkọ ẹ̀ tí ìtìjú bá dé wọn ni wọ́n pè nílé náà mi náà máa bá sọ̀rọ̀ kó o dẹ̀ fi mí sílẹ̀ ìgbà yẹn gan mo fi ọlọ́run bàbẹ́ níjọ́ kíjọ́ tó bá tún pè mí tó bá sọ fún mi nípa ìyàwó mi àbó tún sọ pé o gbọ́ ọ̀gọ̀gọ̀ níbi kan níta tó bá pè mí tó bá sọ̀rọ̀ ẹ̀ fún mi àmàjà àti ìdí sọ̀rọ̀ wọn. ẹni tó mo fẹ́ bá mi rà fún. Um, ẹ máa fún kitchen ní forty one thousand five hundred naira ẹ máa fún báà ní nine thousand five hundred naira then man tó máa ń wá yẹn wa wá lánàá wọ́n dẹ̀ sọ pé la máa kọ owó wọn sí so gbogbo ẹ̀ ṣáà jẹ́ sixty four thousand eight hundred naira sir. sixty four sixty four ẹ kò burú eh kini kíní pos yín wà bẹ́ẹ̀. gbà lọ yọ sixty four thousand bẹ́ẹ̀ ṣe bó password ẹ lọ yọ ẹ tó bá ti wá ṣe tán ẹ lọ sí ọ̀dọ̀ gẹ́ẹ̀ tó wà ní restaurant yẹn sọ pé kó mú red wine abi pé mú red wine náà. and um, eight hundred naira tó wà lórí ẹ̀ ẹ̀ ti sọ̀rọ̀ pa ẹ̀. owó iná ni yọ gbogbo ẹ̀ lẹ́ẹ̀kan náà kó bá mú atm. Ah, ah! <laughs> dí oyè dí oyè lẹ́ẹ̀kan sí bó wa ni. àdúgbò ẹ̀ ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta adúpẹ́ adúpẹ́ adúpẹ́ adúpẹ́ ah ọ̀gá kódà mi ò mọ̀ ẹ́kọ́ náà máa ń wá sí ìtìrì yẹn. mo máa ń wá bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan mo máa ń ṣe fàájì níbi ìtìrì yẹn kọ́ àgbàdégùn. ìyá kò dẹ̀ ní bàjẹ́. àmì jàre. ẹ ẹ bọ̀bọ̀ yìí kọ́ tẹ́jú. tẹ́jú ah <laughs> tẹ́jú ló pe tó fi dá hálẹ̀ gàrà tẹ́jú is a bigger boy now as in the guy is large n tó gbé dání ó thick ilé ẹ̀ tí mo mọ̀ á tó márùn ṣáwọn exotic cars ẹ ló fẹ́ sọ ni ah, ah. he is a big boy. tẹ́jú. àwọn mọ́tò tó ń lò ó kẹ́jú ah, tó máa ń ṣe bí ọ̀dẹ̀ nígbà táwọn àwọn skul àṣé ọlọ́run ọ̀gbúnṣẹ́ rẹ̀. ah no no no no tẹ́jú ti bìgà mọ́. ọlọ́run ní gbàgbé ẹnìkankan àwa náà àní dúpẹ́ túláàsì báwo ṣáà ní ìyàwó ẹ̀ náà ń kọ́ fámílì ń kọ́. ipa iṣu tó béèrè yẹn gan ni ló le jù because ìyàwó ẹ̀ yẹn ni problem ẹ̀. ṣé má bínú ṣé ó burú ni. tó bá tiẹ̀ burú kò bá dáa àwọn àgbẹ̀dẹ̀ bọ̀ wọ́n ní olè lè bọ́ ọmọ jẹ́ kó tó wá jalè ah, ah. tó tó wá bá the situation ni pé ṣìnà yìí ni ṣìnà. oh terrible o ṣe to the extent pe the whole family wọn mọ̀ pa ẹ̀ àkọ́dé ah, ah. kí ẹ̀ tọ́bátẹ̀ sọ fọ́ọ̀rẹ́ wa pé this that that this ọ̀rẹ́wọ̀ ní mẹ́gbọ́ i love my wife i can die for my wife she's my angel she's my queen ẹ ṣe máa sọ ni. ẹ ẹ má bínú ta ni ìyàwó ẹ náà. Ah, that same girl yẹn náà ni tájọ wà ní school yẹn ó ní ìnáwó ló fẹ́ kò níyàwó méjì. ṣé gẹ́ ọ̀tọ́jọ́ ṣe iv pé wọ́n fẹ́ ṣe wedding gbà yẹn èmi ò sí around mi ò tiẹ̀ jẹ́ kí n lè bọ́ mo kàn rí picture ẹ̀ lásán tán post sí social media ó ga o. but same girl same girl ó máa ń wá sí bíbá yìí ó máa ń wá sóòtẹ́ ń bíbá yìí dáadáa èmi rò pé bóyá wọn padà fẹ́ra wọn mọ́ ni wọ́n máa ń wá sí bíbá different yeah different ọkùnrin dẹ̀ ló máa ń gbé wá sí bíbá àti kò fọ́nà ìbá ṣe that is exactly what is happening. wẹ́ ọlọ́rọ̀ àbí títí di òun ló ní ìṣòro ayé tiẹ̀ ẹ ẹ ṣó ṣàwà òkè kò ní bàjẹ́ lágbára lọ́nà. ìyá ń pọ́n bẹ́ẹ̀. àdúpẹ́ àdúpẹ́ àdúpẹ́ ọmọ ìdá. ọ̀rẹ́ wa pẹ̀lú gbogbo nǹkan tí ó ń ṣẹlẹ̀ sí Tẹ́jú yìí lórí ọ̀rọ̀ ìyàwó gbogbo nǹkan tèmi gan ti fojú mi rí. tí ọ̀rẹ́ wo àtẹ́jú tó dẹ̀ tún ṣì ń insist pé ọrùn iṣu ìyàwó òun làpárò tòun máa kú sí ṣé bá ṣe máa máa wòran rèé. tí máa ní ọ̀rọ̀ iye mi irọ́ mo pa fún ẹ i begin to wonder gangan kí ni reason tó pé immediately after tí tẹ́jú ṣe wedding tán you were change have you forgotten why we were in school ìwọ ló ṣe mọ̀wé jù náírà mẹ́tẹ̀ẹ̀ta tẹ́jú ọmọ nǹkan kan kò mọ orí ẹ̀ dọ́ta. But immediately after that wedding, everything just boom up. Why? Ah. ẹ kó má lọ jẹ́ pé bí a tẹ́jú ó dàbí ọgbọ́n. orúkọ olóró tẹ́jú tẹ́jú tẹ́ǹdì ni. ó tẹ eh, eh, because eh. ah báwo ni e, e, e, èèyàn ṣe máa rí ìyàwó èèyàn pẹ̀lú rúwà bẹ́ẹ̀ tí ò dẹ̀ nílé sọ̀rọ̀ tó bá dẹ̀ advise ẹ̀ ó máa ní no ni ó máa insist ó dàbí pé ọmọ yẹn gangan gangan òun ni kókó ọ̀rọ̀ ẹ̀. tí o gbọ́dọ̀ fọ́. tí o gbọ́dọ̀ fọ́ ní tí màá ṣe wà nù mí. Ah, kí ló fẹ́ ṣe. Ah, fúnra mi mọ ohun tí ṣe. ntí wàá ṣe wà torí pé bá a ṣe ń bá a lọ yìí wọ́n sọ pé àrò mẹ́ta wọn ò kí ń dọbẹ̀ nù ojú dẹ̀ ti ọ̀rẹ́ mi ojú òtì mi só ń tọ̀ nǹkan ni ò lójú tì. màá wá wọ̀rọ̀ kọ́ fi ṣàdá. kí ló fẹ́ ṣe. ọ̀rẹ́ kò wọlé. ló ní nǹkan tó fẹ́ ṣe. ara mọ́mísì mi ò yá àbúrò mi tó dẹ̀ ń gbé lọ́dọ̀ wọn ti lọ sí school mo wọ́n ní kí n yọjú sí máa padà lọ́jọ́ kejì sá. Are you okay? mo ní sọ̀rọ̀ okay sá. Sorry sá. ìwọ fẹ́ lọ sílé o fẹ́ lọ yọjú o fẹ́ lọ yọjú sí mọ́mí ẹ̀ jọ sọ fún mi tó wáyé pé báńkì ló ti ń ṣiṣẹ́ so máa fi post ẹ o máa fi sílẹ̀ wà á ní kẹ́lómi ibẹ̀ di bẹ̀mú ni àbí kí nìkan tó ń try láti sọ àbọ̀ wá bá lọ́rọ̀ yìí. hello adéoyè ẹ̀ẹ́ surprise ah ok níbo ló wà níbi láti máa pàdé yàn àbí ẹ fún mi ní one hour máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sí ok all right my friend tó o bá lọ́rọ̀ kí tó fẹ́ bá mi sọ o bẹ́ ta kó o jáde jáde síta jáde. lọ fẹ́ tọrọ àyè fọjọ́ kan tí bá ń wá sẹ́ńgbà yẹn máa sojú àmì tí bá ti di sẹ́nọ̀tọ̀ nígbà kan yìí dùn. surprise o ni o sọ pé o fẹ́ ṣe mi. surprise surprise surprise surprise. Ah, ah, surprise. <laughs> thank you, Boni, alex èèyàn mi. wálé ni surprise ló ní fún wa wò mí. ọ sípò tó surprise. Ah, irú ọ̀rọ̀ wo nìyẹn tí n bá fẹ́ rí wálé lẹ́nu sẹ́mi ò lè pé lórí aago ni tí mo dẹ̀ máa drive lọ síbi tó wà. ọ̀rẹ́ mi ó dà pé. ẹ má wọrí. o mọ ohun tó ṣẹlẹ̀ tẹ́jú dé oyè ẹ jẹ́ ká fi ẹ̀lẹ̀ ṣe gbogbo ètò wọn o torí pé kó mọ̀ lọ́ọ́ mú ariwo dání sẹ́mọ̀ pé bí tèmi ti ń ṣiṣẹ́ rè tí mo ti ń fi nǹkan sẹ́nu ọ̀rẹ́ wa surprise paso part two ìyún inú yàrá ló wà <laughs> ẹ yóò mọ̀ ọ́ débẹ̀. ọ̀rẹ́ wa mọ bó ṣe ṣe dẹ́dẹ́ ọ̀ṣọ́ mọ̀ pé ariwo gbọ́dọ̀ sọ surprise kejì o ò lè jẹ́ kí. follow me surprise number two tẹ́lẹ̀ tẹ́lẹ̀ surprise number two ẹni wo ni wọ́n á lọ. ẹni wo mo sì wá ń bì máa jọ ẹ̀yin nísìnyí. surprise number two ó ṣekú pa this life ayé ìmàlẹ́ ọmọ ènìyàn ló ṣàyẹ sọ́yìn orí mi lágbàgbọ́dé. bá ti wáyé pa máa rí là máa rí. bí a bá ń jẹ̀nìyàn kó má ṣe kánjú ọ̀la tó rọrọ ayé pátá o ọlọ́run lóye ìṣẹ̀dá mi jọ̀wọ́ má ṣe gbàbọ̀dè fún mi. òṣì tó ń ta mọ́ orí bàbá ló ti bẹ̀rẹ̀ o àforítì máa ń gbènìyàn débi ire ṣùgbọ́n tá a bá sinmi púpọ̀ jù ire lè fò ní orí mi jàre ẹ̀dá mi jọ̀wọ́ déṣẹ́ ìyáde ọ̀gbẹ́ni kó bá tàjọ lóṣù bẹ́ẹ̀. máa ṣe bẹ́ẹ̀. a kí ló ń ṣẹlẹ̀ ó yà ya kó wa. kówó bá tako fún wa lówó ká máa lọ. Eh, ṣebí owó lẹ fẹ́ gbà. Eh. owó tíkẹ́ẹ̀tì. ẹ farabalẹ̀ sẹ́wọ̀n pé mi ò jẹ́ lówó tẹ́lẹ̀ gbogbo ọjà tí mo gbé lé ni wọ́n ní kí wọ́n á padà wá gbóná rọ̀lẹ́ ni eh? ẹ jẹ́ kúrò rẹ̀ kí n fún yín lówó yín. ó ti bẹ̀rẹ̀ àbí. èyí bọ́ yọ̀wọ̀ lọ́rọ̀ ojú mẹ́ ìwọ máa padà wá gbowó wọ́n tí mo mọ̀ yìí. màmá máa ṣe bẹ́ẹ̀ ìwọ tá a mọ̀ o lè ṣiṣẹ́ àwọn ìbò ṣe wà. ìjẹ́ ta sọmọdé àtò fún alówó àná ńkọ́. ẹ ṣé mi nínú òfin lówó lánàá ṣé mi fún yín lówó ni sọ ẹ rò pé ni so easy kọ́ ọmọkùnrin tó bá ru atakiri náà ọjà kó tó bá gbowó kí ló dá, náà bọ́ sínú ọjà kẹlẹ́ kẹlẹ́ bá gbàrú kẹ́ máa sin owó sọ́wọ́. ojú bọ̀ lọ́sọ́ wọn lọ́wọ́ ẹ̀gbọ́n náà ṣẹ́bí wọ́n ti mọ̀ ní. tó ìtẹ̀lẹ́ ká lé ogun àwọn bóyè tó ń tiri báyìí lórí àdúgbò yóò mọ ni. àti wọn wá tó ẹkọ máa fún ọba tí wọn lọ fún àpòyẹ. ẹ máa bọ̀ ọ̀rọ̀ lẹ gbọ́. ìrọ̀lá àwọn wọlé máa sọ. ọ̀fẹ́ ìfẹ́ tẹ o. àwọn wọlé aláyé má jọ mú ló wá. o wa kó o mọ̀ náà mi ò lóun ló wà lórí mo mú pẹ́tù òjò tó ṣé kí kí ló ṣí ẹ̀ ó mọ̀ bó ṣe ń lọ. ṣé àwa. ẹ mú ẹ mú sórí ẹ mú ẹ mú. ibi ata ìtata di kó kú lọ kárùn náà ẹgbà ẹgbà ẹ mú tíkẹ́ẹ̀tì ẹ bá wọn ẹ mú wá lọ́gbà kí ló gba tíkẹ́ẹ̀tì ọmọ márùn àwa lọ ọmọ gútí kò nílé pa o àwa lọ márùn dárò nílé gbédè o tíkẹ́ẹ̀tì wo. tòun sì tòun tamilé àrùn àlejò bóyá ìràkìtàmí láti ní lórí kọ́ wá ṣe ìjà sásán o torọ́pọ̀ ènìyàn ládàrẹ́ mọ́táyé ti bá rẹ̀ ẹ̀ jẹ́ òwe. mo jẹ gbèsè mo jẹ gbèsè ẹ gbà mí ẹ gbà mí ẹwọ tá a jẹ olórí burúkú. ẹ ó dọ́jà mi nù ìwọ lórí burúkú akóṣìbò irọ́ yìí. òkúta ló sọ lẹ́sẹ̀ òkúta ló sọ lẹ́sẹ̀ lẹ́sẹ̀ òkúta kọ lẹ́sẹ̀ tó dọ́jà mi nù òkúta kọ lẹ́sẹ̀ ẹ mo gba etí ẹ kí ló fẹ́ ṣe. ẹ gbá mi létí. ẹ mo gba létí kí ló fẹ́ ṣe kí ló fẹ́ ṣe. ẹ gbá etí mi. mo gba kò sí kan. ẹ gbá mi létí. ẹ jáwọ́ lé. o gbá mi létí. o gbá mi létí padà. nígbà yẹn kan. ìwà aláìrù lásán lásán ló máa kú sí. torí pé mo ju akun ilẹ̀ ẹ̀ gbá mi létí. Ah, ìyà jẹ mí ìyà jẹ mí lónìí. Ah, ìwà o bá mi létí. ó yà pé àtẹ̀jẹ̀ bá sọ pé kó máa fọ́ mi bójú máa mú mi kó ọ̀nà ọjà ó yà pé ṣé torí pé mo lu àrùn. ẹ lọ ẹwọ ìyájà ìyá mi lẹ́yìn. irú ẹ lẹ́yìn. ìgbé owó làwọn kẹ́ tó fi wọgbó tí ò bọ̀ ìgbé ọlà lọ tata kẹ́ tó fi padà ẹ̀dẹ̀yẹ oko oh. Elédùà jọ̀wọ́ wá ṣọ̀nà mi níre. ẹ̀yin bàbá awo iṣẹ́ tẹ́ ẹ bẹ̀mí tẹ́ ẹ sọ fún mi lórí aago hmm. àgbọ̀ síbẹ̀ ti wí hàn. torí kíni ẹ kúkú mọ̀ pé bẹ́ẹ̀ mi ò bá sóògùn wọn ò kọ́ dáfa bẹ́ẹ̀ ni ńgbà tá a wá gbé fa janlẹ̀ ifá sọ̀rọ̀ lójú òdì méjì ó ní bójú bá ṣe méjì wọn arìnà kedere bí ẹsẹ̀ bá ṣe méjì wọn arìnà wàràwàrà ìgbà tí ìdí bá di méjì ni wọ́n tó dọlọ́mọ láyé ẹ̀ bá mọ̀jà àrìn lọ́tọ̀ọ̀tọ̀ mọ́ ẹ já súnmọ́ra ẹni. Ah, bàbá ẹ kò rí bẹ́ẹ̀ ah, ẹ bá wa ṣe ni ah, ọmọbìnrin dojú tiẹ̀ bí wa wọ́n lójú tí ojú ọ̀tọ̀ ẹ̀mí wọ́n gẹ́gẹ́ lójú òtí. bọ̀dà akínní. bọ̀dà àbúrò. bọ̀dà wọ́n ní tàbí ẹsẹ̀ wọ́n yóò lẹ́yìn wọ́n ní yóò burú síbẹ̀ gbọ́ fatima da àbí gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn nígbà tán kí fatima ní ifá òdì méjì o pé bí ìdìbò àṣẹ méjì o wọ́n gbọ́dọ̀ súnmọ́ ara wọn pẹ́kípẹ́kí o wọn ò bá súnmọ́ ara wọn pẹ́kípẹ́kí wọn ò ní dán lọ́mọ láyé. ladi ladi ifá mẹ́ta ni wọ́n dáná ẹ̀sìn kí ló tẹ́tẹ́ pé ti dìrọ̀ náà sí wọ́n ní ifá ojú bá pé méjì àárín náà kedere bẹ́sẹ̀ bá pé méjì àárín wàsàwàsà kí ló tẹ́tẹ́ pé ti dìrọ̀ náà sí fìdítì náà bí ọ̀sìn ni. pàtó jẹ́ pé bóyá bí a torí pé n dá ń sọ ní í ṣe pẹ̀lú dì ní mo ṣe. wọ́n lójú tí ọ̀ ojú òtí ara rẹ̀ ìwọ gẹ́gẹ́ lójú tí ẹ ẹ ẹ ṣiṣẹ́ ti mọ̀ náà yín ni ok. ah kíkún tó wí. èmi ọgbọ́n yìí ni mọ̀. ese ah. <laughs> pọ́nrọ́rọ́ mọ́jì òyìn agúnpá àkápò ìran ìran ìran ó dogójì ilẹ̀ mhm. ó kéèjì ńlẹ̀ eégún fẹjú tó kó tó mú un bá a bá ṣe kínní ìgbẹ̀yìn rẹ̀ ọ̀dà. Ah. ṣé mo sọ ó ní ònu olùdàtúgbọ̀n lẹ́ẹ̀kejì. dákẹ́ ẹ̀dọ̀ ẹ̀ dákẹ́ èmi sáré bá gbogbo yín bàbá yẹn sí. ntí mo rẹ́ yín ní kẹ́ẹ̀sì bàbá ẹ jẹ́ bá a ṣe ojú tí ìpọ̀ láàrin ẹbí kí ló dé ó nìkan lóbi tí bẹ́ẹ̀ lù ní. àyàngájú ó yìí rèé o. Ah, ah, èyí ti jẹ́ ṣé rí ọṣẹ tí ń bẹ lómi àjàtúká tó gbóná ni. bàbá rẹ. wọ́n gbé fún yín ẹ wàá porúkọ méjèèjì sí ẹ wàá gbé fèyí ọkọ kó mọ ìwẹ̀ láago mẹ́ta òru. láago mẹ́ta òru. Hmm, láago mẹ́ta pẹ́ǹtù kánú. Hmm tó bá ti lè wẹ̀ báwọn ìgbà tí ó bá wẹ̀ iṣẹ́ ìdé ìsàlẹ̀ èké wọn ó tùka ẹ̀tún gbúrùn méjèèjì papọ̀ mọ́. ẹ ṣeun ẹ ẹ gbúrò mi gbọ́ lẹ́yìn náà ní gbèdébà ìkọ́ni dọ̀la lẹ́yìn ni ọ̀ya nìṣó já lọ. ń lọ bo. nìṣó ń lẹ̀. èmi ò tí ì ṣetán. ẹ ò ṣetán báwo ebi mi mú ọ wá. ẹ ń gbà tẹ wá mú mi wá bí èmi náà lé nǹkan tí mo fẹ́ béèrè lọ́wọ́ ara mi fúnra mi. o fẹ́ béèrè nǹkan lọ́wọ́ fa ọmọ wájọ mi nìṣó nìṣó nìṣó ẹ mọ ṣubú ẹ̀yin ṣe ti yín jàre. ẹ ṣeun ẹ ṣe bí ẹ̀yin kan dọ́gbọ́n táwọn kò mí ni. àgbẹ̀dọ̀ èmi ò ní sóògùn tí ò jẹ iná mo gbélé lọ́hùn ah. iná nù. ṣé yóò ṣiṣẹ́ ni ah mo dáná oògùn wọn ṣiṣẹ́. èmi iṣẹ́ nǹkan rọ̀ mi iṣẹ́ oògùn yẹn pé bó bá yìí lò wọ́n jàtúká. Ah! aago mẹ́ta òru rẹ ni wọ́n jíwèé. wọ́n wá ti tó jẹ́ àwọn ìjẹ́lẹ̀ tí mo sọ fún pé kó ó lóun ti gẹ̀ẹ́tì ẹ̀ sílẹ̀ so ẹrù yẹn máa pọ̀ fún tó àwọn àbọ̀ ńlẹ̀ so mo fẹ́ kó lọ gbé yẹn wálé nísìn ó dé gbọ́dọ̀ pẹ́ ó ti yé ok. ẹ sá sá ọlọ́yọ̀ mo rò pé gbogbo ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ó jẹ́ kó máa jọ lójú kí n máa sọ lójú ẹ̀ mo ṣẹ̀ṣẹ̀ wá rí pé ọmọ àgbà ni ọ mo gbà. Eh! ẹ̀rù ọ̀sẹ̀ ní mẹ́nu ẹ̀ wọ́n wà máa fi ètò bàtà aago mẹ́ta lóru fún lọ síwájú àtìyàwó rẹ ni o aago mẹ́ta lóru gẹ́gẹ́ wọ́n bọ̀ balùwẹ̀ tó hó sáà tó fi wẹ̀ ah! owó kéèké kọ́ ọmọ fi àmọ́ ń owó lọ rẹ̀ tó bá lò tó bá jẹ tán mo wá lè máa sinwó mo ti jẹ́rìí ẹ̀ ní sinwó tó fi fún un lówó ṣùgbọ́n aago mẹ́ta òru ni ọmọ fi wẹ̀ síkẹ́nà. mo bá dẹ̀ ti ń wẹ̀ èmi àti àwọn ènìyàn níjà mọ́ kò dẹ̀ ní sí nǹkan tó lè bí mi nínú. pérépéré pérépéré. ẹ ṣe kí n sáré tọ́jú ẹ sókè bọ́dà tí màá ti wá tọ́jú ẹ sókè tó kájọ wà máa jáde lọ́dún yàrá. ọ̀dọ̀ tọ́jú ẹ bẹ́ẹ̀ bá dáa ní ọ̀gbìn mọ́jọ bọ́ fọ́ o. ò sùn ni. mi ò lè sùn. Ah, ah. bó o torí láwa náà owó táìmù tá a wà ni. tẹ́jú so ìwọ lè farapamọ́ fún mi àbí. farapamọ́ fún ẹ. yes. ọ̀sá o. ó ga ọ́ pẹ̀lẹ́ sísítà ẹ rà mà ẹ kújọ mẹ́ta ṣọ wọn yá ẹ mo ní kí wọn bèrè lọ́wọ́ yín pé àwọn ọjà olè máa need ká tó lọ fún vacation kó má dàbẹ́ pé bí a supply yín ká tó lọ kẹ́dẹ̀ má lọ máa pè tábà wà ní holiday so nǹkan tí mo wá fún nìyẹn what are the things they need ta lè sáré ṣe ká tó lọ fún holiday. actually mi lè fàwọn nǹkan tá a máa need for now. okay madam ló máa lè fàwọn nǹkan tá a need for ẹ má worry ẹ jẹ́ kí n look around kí n wo one or two things tá a bá máa need so ẹ lè bá wa get ẹ kẹ́ ẹ tó lọ ẹ jẹ́ ká jọ. kò sí wàhálà. àmọ́ ah, tó jáde sí i. ọ̀nkú ẹ̀ wẹ̀ wẹ̀ wẹ̀ ẹ jọ ẹ jọ kí lẹ́yìn sọ̀nà. torí oníṣòrí burúkú tẹ́tílẹ̀ kò gbọ̀n mi dáadáa tí mò ń sọ́ǹtà kò yí padà nínú ilé <clears throat> ó ní pé ọ̀sẹ̀ kan wà tí ọkọ rẹ tí ó gbé wọlé bọ́n bá ti jí lóru bíi aago mẹ́ta tó lóun fẹ́ lò mọ́ gbà o mọ́ gbà o ọlọ́run ọba ọlọ́jọ́ èyí kò ní jẹ́ kó n tí ó ti ń dùn tí ń dán ọlọ́run ò ní jẹ́ ó bàjẹ́ o. ẹ jọ̀wọ́ ọ̀rọ̀ yín mi dàda sẹ́. àní wọ́n fẹ́ gbé ọṣẹ fún ọkọ rẹ kó gbé ọṣẹ ń láago mẹ́ta òru tó báyìí ti lè jí wíwá ní aago mẹ́ta òru. àwọn wo ló ń gbọ́sẹ̀ wá olórí burúkú bọ̀dágbadé ni bọ̀dágbadé ni wọn ní wọn wàkúwà kiri àwọn ní sẹbẹ̀mí àti ọlájọ lọ sílé babaláwo nígbà tí wọn ní èmi èmi o pé kí n sáàka lọ lé babaláwo ni o ibẹ̀ ni babaláwo sọ pé àwọn ò fún yín ní ọ̀sẹ̀ kan o pé kó lọ gbé fún ọkọ rẹ o. bọ́tẹ́jọ́ lọ bẹ̀ ni. àjọ lọ ni àjọ lọ ni àmọ́ èmi ò lọ́wọ́ sí i mo kàn tì wọ́n lọ ni. wọ́n ti gbọ́ ẹ ṣègùn ẹ tètè máa lọ. ṣèbí tiẹ̀ lè ní í ṣe. ọ̀nkú ẹ̀ tètè máa lọ sẹ́mu ṣe. ẹ mo gbọ́kadà wa ni. ẹ gbọ́kadà yẹn padà mo ẹ mi ò tí fún lówó. ẹ lọ fún lówó mò ń ṣe nu ilé ni mo sọ fún yín sẹ. òfófó ilé ọgbẹ gbanú ìjọ pẹ dúró mọ. ẹ kú sẹ ẹ kú ajé ẹ mọ tàwọn nígbà tí wọn sọ kankan gan mọ olówó. díẹ̀ mo fẹ́ kó mọ̀ pé mi lè ṣe nǹkan tí ò dáa fún ẹ and then nǹkan tí ẹ̀gbọ́n mi fún mi kò kí n ṣe nǹkan tó lè harm ẹ̀ ìlọsíwájú ìfẹ́ mi àti ẹnìkan tó gbélé mi lọ́wọ́. tẹ̀síwájú ìfẹ́ wa kan wọn ọṣẹ yẹn wà fún separation èmi àti ẹni bá ṣe máa túká lọ́n wá kiri. ẹ yes. pé ó máa yẹ mi àti ẹ. bẹ́ẹ̀ni ṣe bó nínú ọ̀rọ̀ tí mo ṣàlàyé fún ẹ sìn orí pé nǹkan tó ń kú ládì sọ fún mi nìyẹn. ẹ ẹjọ́ kí ni nǹkan tó ń wá kiri kí ni wọ́n fẹ́ lórí mi gan-an kí ló ṣe fún wọn gangan gangan tó lè dáríjì ẹ. wo èmi ò mọ nǹkan táwọn family ẹ wà o because ọkọ ni mo wá fẹ́ mi wá fẹ́ ẹbí tó tó yìí ọ̀nà máa ń fẹ́ bí mọ́kọ àmọ́ wàhálà táwọn tí lè ti fẹ́ pọ̀ jù náà kí ló dé invasion of privacy ló ń pe gbogbo eléyìí náà nígbà tí wọ́n tó fẹ́ mi tó sọ pé sùn ẹ̀ kí ni tiwọn why are they chasing me out of your house why do they want to chase me out of your house kí ni tiwọn. tẹ máa wo ọṣẹ tán fún mi yẹn aago mẹ́ta òru náà ni mo gbọ́dọ̀ wẹ̀ so bí mo sọ táìmù yẹn pé kó pè ní kí n dẹ lọ wẹ̀ straight so Ọlọ́run ọba ló yọ mí mi ò jẹ́ kí táàmì ẹ tí ì pé kó tó di pé o sọ fún mi ah, ọlọ́run bá ò ní fún wọn ṣe o gbogbo èròǹgbà ọkàn wọn lórí èmi àti ẹ ọlọ́run máa bá mi dànù yìí ní agbára ọlọ́run ìmọ̀ wọn ò ní jọ wa lórí. o. gbà pé èmi ni mo fẹ́ gẹ́gẹ́ bí ìyàwó ìwọ ló dẹ̀ fẹ́ mi gẹ́gẹ́ bí ọkọ nǹkan tó bá wù wọn kọ́ máa ṣe ojú wọn náà ló máa jẹ́ tá máa bímọ tá máa bí wá tá máa bí rẹ̀lẹ̀ mi ò wá fẹ́ kí o jẹ́ kí ọ̀rọ̀ tiwọn kó máa bọ̀gẹ̀ jẹ́ kí ọ̀rọ̀ tiwọn kó lọ bẹ́ẹ̀ bó ṣe ń lọ yẹn tó bá di àárọ̀ láti ilẹ̀ bá máa mọ́ ó ṣẹ́ra parí pé tágbélé mi lọ́wọ́ ìṣẹ́jú ẹ̀ ni máa fi lẹ̀ mọ́ ọ lára. Ah, irọ́ o mi fẹ́ wàhálà nítorí ọlọ́ jọ ṣáàjẹ́ kára sọ ọṣẹ yẹn nu mi fẹ́ wàhálà ìgbà iná máa tún náà ká mi mọ́tẹ́lì kan ọ̀rìn mi kan I don't want them to raise another allegation against me again please let let let this one slide please jẹ́ kí lè lọ. o pro light now. ṣáàjẹ́ asọ́nù. kí ló ní ìgangan lórí mi. Sorry, jàre má bínú kò ní pẹ́ dé. mo fẹ́ lọ dáná fọkàn mi lè. mo mọ mo mọ mo mọ. káàdì mọ̀mọ́ kó máa kẹ́ báyìí ni ipa títẹ̀ mi gan lọ máa ti máa gbàbẹ̀ lọ́lẹ̀ ẹ̀ wá kí wá ń lé. mi ni wulẹ̀ wá síbí báyìí. má bínú má bínú ẹni mo dín nǹkan just zip ẹ. mo ti rú tẹ́lẹ̀ náà. ẹ wo lọ tán gbà yẹn kó tó láti. Yeah. one minute. okay ó dá mi dúró gan ó dá mi dúró gan alright we'll be there right now. orin yẹn pọ̀. Ah, orin yẹn ti pọ̀ ju these days tó lè lèmi gan ṣe nǹkan tó wà revealing lọ pàtì ṣé ká máa lọ. àti náà yẹn pọ̀. <laughs> easy easy easy. Yeah, easy, easy, easy, easy, easy. Just. good. <laughs> fẹ́ bá mi sọ̀rọ̀ ni. sọ fún mi pé nǹkan tí adéoyè àti ọláwálé ṣe fún ẹ tòótọ́ ni nǹkan tó ń sọ adéoyè àti ọláwálé tẹ̀ ẹ lọ sí òtẹ́ẹ̀ láti lọ bẹ ẹ ní àṣepọ̀. ṣé bí bẹ́ẹ̀dẹ̀ ọ̀rẹ́ mi ni mo lọ ìwọ náà dẹ̀ ló sọ fún mi pé kí n máa múra bí ọmọ kéékèèké ń gbà mí ló jẹ́ kí n wọ aṣọ tí mo wọ̀ ẹ́ mo dẹ̀ ṣe pè mí mo wò pé tí má ní kí n ṣe padà wálé wá change nǹkan tó fẹ́ kí n bá wọn ṣe ó lè lọ bọ́ ọ́rẹ́lẹ̀ ló jẹ́ kí n lọ bí mo ṣe lọ yẹn ṣé mo wá mọ̀ pé irun tó wá lọ kọ́ wọn sí mi nìyẹn ni ṣé ti bá mọ̀ ṣe máa lọ ni. Ah! sórí ibi tọrọ dé yìí màá bẹ torí Ọlọ́run mi ò fẹ́ kó dá sí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí torí mi ò ní gbà o mi ò ní gbà mi ò dẹ̀ ní kọ́ ọ̀kan tó lè dá sílẹ̀ mi ò ní kọ́ ọdún tó lè dá sí mi ò ní gbà o torí ti bá bẹ̀rẹ̀ tèmi tó bá kí jọ torí Ọlọ́run ọkọ mi ó ti pọ̀ jù má dá sí o torí ọjọ́ tó lóyìn wọn á fi ẹnu fẹ́ràn bí abẹ̀bẹ̀ èmi mo sọ bẹ́ẹ̀ mi ò ní sọ̀jọ́ ẹ lọ já ọ nílé lọ. ènìyàn ní afẹ́ ìlọ́jú wọléwọlé nìjọ. ọ̀tàn ló fi sẹ́nu ènìyàn ní akéde lẹ́yìn òfin sọ́wọ́ Èdùmàrè. jọ wálé májà ìwà. wọ́n bọ́ sẹ́yìn náà sùn. jọba mi pé ni mo fẹ́ rí i. Mm-hmm so ọ̀rọ̀ ẹ̀ kò ṣe máa jẹ́ ní ọ̀sẹ̀ tí jẹ́ bẹ́ẹ̀ so lórí ọ̀rọ̀ ẹ̀ ṣe rí bí olórí kúkú ni. sọ pé ẹ ti jà rẹ̀ sáyé méjèèjì Adéoyè so yẹ kó jẹ́ pé ẹ̀yin ẹ̀yin lẹ máa dẹrù nǹkan tẹ náà o so yẹ kó jẹ́ pé ẹ̀yin lẹ máa dẹrù nǹkan tẹ náà o yẹ ẹ̀yin lẹ máa dẹrù fún mi ládùúgbò mo ṣe nífẹ̀ẹ́ yín tó mo fọwọ́ bá yín lò mo fi ọ̀tọ́ àánú bá yín lò ẹ wá rí ẹni bọ́ọ̀dì tẹ nífẹ̀ẹ́ sí mọ́ ó wá jẹ́ ìyàwó tèmi lẹ́yìn bá láti pọ̀ inú yín lẹ́ẹ̀dún àbí ayé yìí ti bàjẹ́ o bẹ́ẹ̀ ni mo sọ fún yín kí ẹ sọ. ẹ wo ìgbàgbé o ẹ tẹ́lẹ̀ wẹ̀rẹ̀ dán kí ló kọ́ mi pẹ̀lú ọ̀tẹ̀ ṣe èmi jẹ́ sẹ́kẹ́tìrì ni àbẹ́mi sọ fún ẹ pé mo fẹ́ mánìjà mi kò ní dáa fún ẹ pẹ̀lú ọ̀tẹ̀ tó wáyé wo ó jẹ́ kí n sọ kankan fún ẹ mo fún ẹ ní èmi títí ọjọ́ mẹ́ta. tí ẹ wá sáré ẹ pẹ̀lú ní ọmọdé. tẹ́jú orí wo ṣe ro yìí ṣé o lè tó báyìí. kò ó dẹ̀ kó wa. mánìjà kí ló pariwo tọ́gà bá gbóhùn kàbí táwọn kọ́sítọ́mà bá ń bọ̀ kọ́ ẹ̀dẹ́ tó arúgbó sípà kọ́sítọ́mà tó wà lókè kí ló ṣẹlẹ̀ gan-an. ẹ ẹ mo ní ṣọtọ mo ní tọ́kì tí ọmọ yẹn rẹ̀ gan. àwọn náà ló fà á. Ah, nǹkan jẹun lórí ó dàbí pàjẹ́ ló mọ̀ bó ṣe ń pariwo ṣé wọ́n sọ̀rọ̀ kíkìkì náà àbúrò ò pé ni. ta ló gbọ́ ọ ṣiṣẹ́. ẹ wọ ẹwà bẹ́ẹ̀ kẹ́ ẹ̀kọ́ tẹ̀ la wà yìí ẹ má mi pariwo bẹ́ẹ̀ yẹn. ó yá bọ́tà bọ́tà mi bọ́tà mi. àwọn gbé ìwọ̀n dájú mọ́níjà ọmọ ọ̀fọ́ ah, àwọn receptionist o. o ti ta right. ní olùsí ọmọ ẹ̀ tó jẹ́ pé nígbà tí o máa application wà bí ìrònú tún fún mi lẹ́mẹ̀wá pé kóun ò lè ríṣẹ́ oríṣẹ́ tán sí odò ọkọ ọmọ mi gbá. o ṣe àbòṣe. sáà ẹ wá ṣé o máa pẹ́ ọlọ́pàá lọ́dọ̀ mo ló ti fẹ́ rọ́lọ́pàá ṣé ẹ̀ṣẹ̀ wà nù nǹkan tá a ṣe ni tani ò fẹ́ là kó fẹ́ lulẹ̀ ayé ẹ̀. ọmọ tó máa ṣe dábàá yẹn dúró ilé tiẹ̀ ti dúró ti rí iṣẹ́ ilé epo bó ṣe wà. ọmọ yẹn gbà bọ̀dọ̀ àbúrò ló pè é. no problem ṣáàkì no problem. Ah, ọ̀gá. Eh, gm ẹ yeah good morning how are you. good morning. Eh, ẹ̀yin You know, ń fẹsẹ̀ I can't do ẹ̀ mo débi iṣẹ́ láàárọ̀ yìí ni ọmọ receptionist ló bá pè mí pé eh, àwọn ọ̀gá ní káwọn ò fún mi lẹ́tà o ah, mo ti rò pé owó oṣù ni But in ìparí ìgbà tí ń jà ló di sack letter kí mo ṣe ọ̀gá. <laughs> anyway um, at the first place o tiẹ̀ ní láti dúró since tó ti mọ content to an lẹ́tà ẹ̀dẹ̀ what are you waiting for yes what are you waiting for ah kí ni problem ẹ̀ náà ah oh perform duty ẹ̀ rárá ṣé o mọ duty ẹ̀ ṣá. ah duty ṣe bó ní ṣe ni mo duty ṣe bí duty mi ni pé kí n ṣètò bí gbogbo nǹkan ṣe lọ létòlétò bí a sì ṣe máa pawó wọlé ká sì sanwó fáwọn òṣìṣẹ́ kó mọ̀ síjà kó mọ̀ sẹ́ta. ṣòro ń sìn o mọ duty tó náà ó mi páṣí rẹ ti tú àbí gbogbo àwọn ìyàwó ọ̀rẹ́ tó ń bá lájọṣepọ̀ táwọn yẹn wá ń parí ẹ lórí ní complete àwọn bí tó ti affect customer tiwa tó ti ń distract àwọn yẹn kúrò lọ́dọ̀ wa tó jẹ́ káwọn patronize wa mọ́ ìwọ mọ̀ pé ó ti ń affect wa ìwọ wà ń bí báyìí wọ́n ń parí pé lẹ́tà anyway ìwọ náà mọ̀ pé decision ikọ̀ tí management bá ti decide wọ́n decide ẹni wọ́n ti decide pé kó máa lọ so I don't even expect you pé kó ṣì wà lórí dúró bíbá kó máa bá mi rojọ́ ẹ́. Ah, ah, ọ̀gá ẹ gbé èèyàn báyàn lájọṣepọ̀ èèyàn báyàn lájọṣepọ̀ ó ṣe adé ti lè ṣe ta ní ìjà àlùbọ́sà ńlẹ̀ nílé àbẹ̀ ọ̀nà tiẹ̀ náà. ọmọ díìtì ẹ̀ ni. ọ̀gá sẹ́yìn náà ìjà àlùbọ́sà ni ìyá ní ìmọ̀ ìmọ̀ díìtì bíbó àṣeyìn wá dí wọ́n dáyàn dúró ń bí sẹ́ni. lẹ́nu ẹ̀ gbẹ̀mí náà kì í jẹ àlùbọ́sà dúró tí má tẹ̀ jẹ àlùbọ́sà tí mo fi àtàrodo àti tomatoes tí mo fi sí nǹkan kí ló kẹ́ ẹ̀ ṣé level kan la jọ wà ní are we in the same level? ah, ah idiot. lẹ́yìn ò sí ọ̀sùn amọ́sọ̀ má pẹ́ bẹ́ẹ̀ o tó bá pẹ́ ju in fact má arrest ẹ̀ ọ̀dẹ̀ olùkó ṣe. sẹlẹ̀fù kan náà kọ̀dà sẹlẹ̀fù sixteen lẹ́yìn wà ní. ẹ kàwé mo kàwé ẹni kẹ ní ẹ sàtífíkẹ́tì èmi náà ni ṣé kí wàá ní nǹkan tó wàá jọjú ń gba pé sẹlẹ̀fù kan náà ṣe ń dá mi dúró. ah tèmi mọ̀ bá mi o ah a fool at forty is a fool forever o ṣé tèmi ò ti tẹ̀ báyìí ibo lólu ẹbẹ wá sẹ́ síbáyìí torí ọlọ́run ah, ayé mọ̀ níkà o. Ah. àjọyọ̀lé ah, ah. dé òye ọdún ẹgbẹ́gbẹ́ mọ̀ ń bọ̀ kí ló ṣẹlẹ̀ ó bàbí o kí ni sáàkì. níbo níbi iṣẹ́ níbi iṣẹ́ rẹ̀ ah, wàhálà ti wá o wọ́n kọ́ bá mi bẹ̀bẹ̀ o. bẹ̀bẹ̀ kí ni o wọ́wọ́ tèmi náà ni wọ́n ti dé mi náà dúró láàárọ̀ yìí. kí ló ṣe. bá a ṣe bínú nu o ṣàdédé mo débi iṣẹ́ ipe kí n rìsúmù o bí receptionist ṣe gbé kinní lé mi lọ́wọ́ ni mo ní kí lélẹ́yìí ó ní pé a management n'ipe pé bí mo ṣe ń lè ṣe òtáwọn lọ́rùn pé kí n mọ̀ lọ kí n fi ṣẹlẹ̀ wọ́n ní àwọn gbọ́ gbogbo bẹ́ẹ̀ mi ṣe ń ṣe pé àwọn ọ̀rẹ́ tèmi wá ń pariwo lémi lórí ń bì í pé ó ń distract àwọn customer wọ́n wò pé yín ṣe á papọ̀ mọ́ra wọn. kò papọ̀ now this is personal affairs now. ẹ ṣé o rò pé Tẹ́jú wa di ọrọ. Tẹ́jú Tẹ́jú. ṣé o sọ ó ní àwọn méjì ó olódùmarè nìkan ló lè ṣe nǹkan tí òun ní yẹ lọ́wọ́ ẹ̀ wò ṣé yóò wá sàṣàrà méjèèjì papọ̀ at the same time ni. ó fẹ́ rí bẹ́ẹ̀ náà ó jọ gàtẹ́ kò jọ gàtẹ́ ó máa ti fẹsẹ̀ méjèèjì ó ti fi ń ti ró báyìí o. ẹ ẹ tẹ̀jẹ́ ó bò ní wọ́n kọ́kọ́ ó bò ní lọ báyìí. mo ń padà sílé nù. wọn àti lọ já bọ́ síbi kan ká kan tilẹ̀. ẹ já lọ fẹsẹ̀ kan tilẹ̀ à ronú lórí orí ìgò láti máa ronú fún wa pa. Ah, ayọ̀ ṣé wàá sọ wípé o gbọ́ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú supamákẹ́ẹ̀tì kí ló ṣẹlẹ̀ nínú supamákẹ́ẹ̀tì wa ṣé o mọ̀ wípé ìyàwó ọ̀gá ń lo nǹkan fọkọ ẹ̀yìn. Ah, ah, ẹ̀yin yorùbá ẹ tún ti bẹ̀rẹ̀ kí ló rí. ṣé o wípé ìyàwó ọ̀gá ṣe ń gbé gbogbo ọkùnrin káàkiri nínú gbogbo àdúgbò wa yìí. kí ni títí yẹ ṣé bá rí àtọkọ ẹ ló wà kí lọ́kàn ẹ ṣé o máa agreement wà láàrin àwọn méjèèjì láti rọ ìfẹ́ náà jọ ní síra wọn náà. mo rí pé orúkọ kan lẹ́yìn eh, méjèèjì. mo fara mọ́ tó bá sọ bẹ́ẹ̀. kí ni nǹkan tẹ́yìn méjèèjì dúró ń ṣe níbàyìí ọ̀rọ̀ ọjà wo lẹ ń sọ ẹ dúró síbi ìbàyẹ̀ ń gọ́ṣì pẹ̀lẹ́ ń sọ̀rọ̀ ọjà ẹ kúrò mi kẹ kọ́ṣì kúrò mi kẹ parẹ́ bí so. abo egun ilé egun ilé ọ̀jẹ̀ o aboro ní oró ilé ọ̀fọ̀hún ẹ wo oṣù wa oṣù wa gbogbo ohun tẹ́ ẹ ní àṣẹ pátá la ṣe àmọ́ síbẹ̀síbẹ̀ náà bá padà wádọ̀ yín náà tá a bá ń bá yín sọ̀rọ̀ ń gbàgbà ẹ mọ̀ pé tí bẹ́ẹ̀ ń di ọ̀fà ó jòjì lọ mm. ó jẹ́ gẹ́gẹ́ la wá fẹ́ kẹ́ ẹ tú báyìí ó tó gẹ́ bàbá alùpàtà kan ìdárin kí ló dé. ifá ìparọ́ ọ̀pẹ̀lẹ̀ oníṣèké ẹ̀rí sọ èèyàn lè bégun lé kégun lé ọmọ jẹ́ hmm. a sì máa ń bo sájà kọ́ mọ́ gbà hmm. ṣùgbọ́n ṣé ẹ̀yin ṣàbólógún ti ṣe ní ẹ̀ṣà. àṣà o bàbá gbogbo tẹ ẹ ní àṣẹ pátápátá la ṣe kódà ọṣẹ tẹ ẹ gbélé wa lọ́wọ́ aago mẹ́ta òru níwẹ̀ kò sí lédàjú kan kò díṣẹ́jú kan hmm. kí ló wá dé. sẹ́wárí bàbá láfikún rẹ̀ so ti yé sẹ́mọ̀ pé lájọ́ tá a ti jọ ń fa ọ̀rọ̀ ibi ẹ̀dá ń gbà yà ń gbàgbọ́ tí ẹ̀rí pé mi ò fi bẹ́ẹ̀ dá sí i bọ̀dá nìkan ni wọ́n ní interest inú kíní ta wá sí i àmọ́ téèyàn bá wò dáadáa pẹ̀lú làákàyè èyàn ó rí i pé alágbẹ̀dẹ bọ̀dá náà ti ń lu ni lójú kan àmì kan ní rí. you are not talking you are not talking. talking or chicken. o ṣe sọ̀rọ̀ ní ìsìn ṣe wá rí ntí bọ̀dá làwọn fẹ́ rí un tẹ́yìn lẹ́yìn mọ́ ẹ jẹ́ gbogbo ọjọ́ kóra jọ pọ̀ káàjọ rí i so ti yé yín iná fi lójú tọrọ. ẹ wúṣu dé sàlẹ̀ kòkò hmm. bàbá. ọ̀dà ọ̀dà ah, ẹ kò là á ká yìí. àwa nù. ntẹ́ mi rí ẹ̀yin ò rí. ẹ̀yin náà lè rí iná fi wá báyìí. ìnátorí náà ló wá dá. ẹ fẹ́ rí. bẹ́ẹ̀ ni. ọ̀dà bàbá wa jọba lọ́la àbáláàfò ní í dá ẹ tún padà wá ìrìn yẹn kẹ̀ẹ̀kan. a padà wá. níjó. ẹ bẹ́ẹ̀ láago mi lọ́wọ́ ẹ pè mí. ká pè lórí aago ni. ẹ pè mí ẹ pè mí. ọ̀dà ẹ̀yin ò lè ìbí ó pè. ẹ̀yin bẹ́ẹ̀ tí wọ́n sì tún máa tẹnu mọ́ ẹ̀rọ kí ni dáadáa ìgbẹ̀yìn rẹ̀ ọ̀dá o. bàbá ẹ má jẹ́ àárín nǹkan kan mọ́. àárín nǹkan ah, ìgbẹ̀yìn rẹ̀ onílé yọ̀ọ̀dẹ̀ fún wa ni ẹ já túnṣe dé ju kòkò báyìí ẹbí yọ̀ bàjẹ́ mi lórí ẹbí ibi tí bá sì ṣe láyé tí n bá dàgbà tí mo dògbò tí mo dọ́dọ̀ àwọn tó bí a mo béèrè pé bó mo ṣe ṣàwọn àbúrò mi sí àbọ̀ fẹ́ ṣáájú mi lọ́dún. ẹ̀yin ó ti rìn jìnnà ẹ ti lọ jìnnà jìnnà tẹfẹtẹfẹ àwọn yóò ti gbàgbé pé ẹ ti kú gan kémi ò tó ṣẹ̀ṣẹ̀ gbéra ń tẹ̀mí kémi ò tó máa bọ̀ wá báyìí. ìmọ̀ wà ní kánjú lọ́wọ́ mi tí ì ṣe tán rárá bọ́dà ẹ̀yìn tẹ̀yìn fi jẹ̀mí lọ́pọ̀. ìbọ́dún ìbọ́ sọ fún mi bọ́dún mẹ́ta ni. mo sọ pọ́dún mẹ́ta. ọdún mẹ́ta ló máa ń pè lọ́mọ tẹnu mọ́. bọ́dà ẹ̀yìn tẹ̀yìn fi jẹ̀mí lọ́pọ̀ yóò tọdún méjìlá o. ayọ̀ mi bá ti lọ tán lẹ́yìn ọdún méjì kúrò ní ọmọ àbọ̀ eh, bàbá mo ti lé òun jẹnu ẹ ah. eh, eh, ń pè yín lórí àgbo. ẹ rore o. bí wọ́n sọ. ẹ rore o. a rore. bọ́dà hmm. síbẹ̀ tí gbọ́n tí bàbá tó sọ bàbá ní ká tó rore. a rore àti rore náà la padà wá. èmi ni wàá mọ̀ lè bá yín pè nígbà tẹ́yìn bá mi. èmi ó pè wọ́n sọ́gbọ́n èmi pè wọn bàbá n pè bẹ́ẹ̀ sọ ẹ bá oníkọ̀ọ̀kẹ́ kọ̀ọ̀kẹ́ gan ni mo pè yín ẹ ṣeun. Oh, kí ni vacancy ni mo mo wá fún. o oh, vacancy. yes sir. Ah, ah, ah, ó ti wá pè jù broda láti last week ni wọ́n ti bẹ̀rẹ̀ kínní in fact monday wọ́n ṣe tuesday ẹ̀pẹ́ ni àwọn last batch wọ́n ṣẹ̀ṣẹ̀ jáde kó bíbá yìí ni. ẹ̀yin náà wáṣẹ́ wá bíbá yìí. no mi ò wọ́n staff lèmi ní bíbá yìí. Eh, actually last week tí mo wá bíi máa yẹn sọ fún mi pé kí n one week that was am here. Oh. ṣé rẹ ń tẹ̀ ń sọ yẹn ẹ eh. eh, get ọ̀gá làwọn náà àwọn ló wà ń charge gbogbo bó ṣe ń gbà yàn bíbá ọ̀gá wa gángan ti travel out ẹ get wọ́n ṣe monday náà wọ́n ṣe tuesday kí lẹ́ ń ṣe nílé látàárọ̀ tẹ́ ti dé bíbá yẹn ó ti pẹ́ ju ẹ̀gbọ́n mi ilé parọ́ fún yín everything bíbá ilé ni ó ti tẹ́yìn tó bá sọ fún pé nǹkan wà irọ́ mò pa fún yín mò ń ṣiṣẹ́ ń bí ni ẹ gẹ́tì wọn tí mo sọ kò ṣiṣẹ́ ń bí mọ́. ẹ ti get it uncle you don't get it see last week tí mo wá mo bá máa kàn which he told me that mm. they are having the interview for this week. You ẹ get ẹ mo oh ní masters I, my credentials are here. ẹ̀gbọ́n ẹ mo ní kẹ́ ẹ fi credentials sílẹ̀ ẹ get wọ́n ti ṣàwùgbà àwọn tí wọ́n fẹ́ ẹ wo ẹ má jẹ́ kí n tàn yín mi kò fẹ́ ká kàn máa gbókù lọ lé olóró ni ẹ get everything ti seal ẹ get ẹ bro ẹ take out ẹ get ó yẹ kẹ́ ẹ ti tètè wá ju báyìí lọ ọ ṣé monday náà. ìjọ tó ń fún mi ìlú náà máa fún mi. ẹ má wọlé ẹ ẹ jẹ́ kí n wò bí ọmọ mi. ẹ níbi. Ah, ẹ jẹ́ kí tí mo lè ṣe fún mo understand yín bro. ẹ jọ ẹ má wọlé ẹ má wọlé sẹ. oh god kí ló ah, á nàìjíríà lájọ wà ajá tá a wí fún tí ò gbọ́ ní ń ẹlẹ́gbẹ̀ra àgbò a wí fún tí ò gbọ́ ní ń dàgbò mọ́lẹ̀ ẹni àwí fún tí ò gbọ́ irú wọn ní tìka àbámọ̀ ń bẹnu ẹnìkan ìrógùn àbámọ̀ ń ṣe gbogbo ohun tó ń ṣẹlẹ̀ sí ọ yìí ìwọ fọwọ́ ara ẹ fà bàbá lọ́nà wo sà. o tún bí mi léèrè pé lọ́nà wo ìwọ náà mọ nǹkan tó o ṣe ìwọ ọ̀dàlẹ̀. tó wù pẹ̀lú ọ̀rẹ́ rẹ̀ ah, nígbà pé èèyàn mọ̀ọ́mọ̀ fọwọ́ ara rẹ̀ lọ́ọ́ fi lọ́ọ́ fa nǹkan tí ò dáa lórí ọ̀rẹ́ rẹ̀ ni sórí ara rẹ̀ ìwọ náà wàá o tún wá bí mi léèrè pé kí ló ṣe ah, ah. ìwọ ló fà ìwọ wá sí wàá gbàgbé ni pálásọ àlàní ọ tí ò gbọdọ̀ sùn mọ́ elépo jẹ́jẹ́ lè gbé epo ẹ̀ tó o sì fi ẹsẹ̀ ara rẹ̀ rìn lọ bá tó lè pé wàá mú egbò tó wàá ṣe ó sì wọ̀ lára sára sára sára wá o wá ti rí i pé ibi tó bá gògì ibẹ̀ náà ló bá sọ. ẹ ẹ bàbá ẹ dákun kí wàá ní ọ̀nà àbáyọ. mo níbi tó o ti lọ forí kó ara sá àfi padà bẹ́ẹ̀ o kò lọ túbà. ni gbogbo ẹ bá bí yá. ó bá bí yá. ẹ ẹ ṣe mojú pé bàbá àgbọ̀n nìkan lórí bẹ́ẹ̀ ẹ ṣe bàbá olórí burúkú nàìjíríà ló ṣe àkórí burúkú tiẹ̀ àgbà mi gbà. ní sùúrù ẹ kí ló ń kẹrù ní sùúrù ìyá mẹ́rin kí ni máa ṣe ẹran kí ló ń kẹrù. ọ̀nà àkókò mi wọ́n ìyá mẹ́rin ìyá mẹ́rin ní sùúrù ní sùúrù. àbámẹ́rin ìyá mẹ́rin ní sùúrù sórí gbogbo ilé tó fẹ́ ṣe dákun torí ọlọ́run ìyá mẹ́rin mo fọlọ́run bá bẹ̀ ṣebí ńgbà tí ń dán tí ń dùn bẹ́ẹ̀mẹ́mẹ́bẹ́mi rẹ̀ náà lájọ ń jẹ́ ó ṣe ajẹ́ pé ńgbà tí nǹkan tó fẹ́ sáfẹ́rẹ́ ló wá kẹ́rù tó lóun lọ tó di gbàdàgbọ̀n mọ́jà ṣe bẹ́ẹ̀ tó bá lọ nísìnyí tó bá lọ dọ̀là tó bá lọ padà dá ńkọ́. nǹkan wo ló padà bọ̀ wá dáa ẹ́ nǹkan kan ò lè padà dáa fún ẹ mọ́ ṣé o mọ̀ pé gbogbo tó ṣẹlẹ̀ sẹ́yìn àfọwọ́fà ara tiẹ̀ ni ìwọ ló fọwọ́ ìgbà tó ń dáa fún ẹ gan èló ni mo mọ̀ tó ń gbà ṣé bí ètèrè mi tó bá mú wálé ni mò ń rí bàbá Mary ó ti ṣòfò ṣé orí ayé ẹ tó ti fẹ́ rún má fi irú tèmi wómúwómú o rọra fi mí sílẹ̀ fún mi please let me go wọn sọ wá pọ̀ mọ́ra wa olórí burúkú ṣé o mọ̀ gbogbo bòdè ṣe ń káwọn ọmọbìnrin wọlé tó ń gbẹ́kùlé wọlé tó ń gbàwájú jáde mo rí ẹ̀mí ìsọ̀rọ̀ ni o mo wò wípé ìyá ọmọ ni ìyá ọmọ ni mi lè jẹ́ mọ́ wọ́n sọ́sọ́ wá pọ̀ ní mary ló pa wá pọ̀. dákun dákun gbogbo àti ń lò. èmi kan fọlọ́n bẹ̀ jẹ́ kí n lọ please let me go baba mary wọ́n ṣépè fún ẹni wọ́n fi wọ́n rẹ sí mi ní fi mi lẹ̀. màá ṣe ń jì màá ṣe ń jì. o ti kó bá mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ o ti gbàgbá lórí mi lórí burúkú tó ń ṣe o kó bá mi jẹ́ àkàlà àdúgbò gbogbo ọmọ àdúgbò lórí burúkú gbogbo ọmọ àdúgbò ló ti bá sùn tán gbogbo gbogbo arábíṣẹ́ okòrí burúkú wọlé kò lè da fẹ́yìn ọkùnrin. Ah. kò sì tán tán mọ́ rírọ́ lọ́wọ́ ti bẹ̀rẹ̀. èmi mọ̀ bá mi àbí ẹ̀rọ ara àwọn obìnrin ah, obìnrin ò mọ̀ lọ́rùn o. ẹ̀yà mẹ́rin ìlànà àwọn rẹ sọ́kọ eh, ọmọ oṣù méje lẹ́sìn ọlọ́run ni ṣé mo lọ́kùn tí fún ni. àtẹ̀mí ah. mọ̀ bá mi o. ẹlẹ́dìí hmm. mo ti fẹ́ sọ̀rọ̀ ara mi báyìí mo mọ̀ tọ́ wéré. má jẹ́ ìlú bíi ìtẹ́jú dákun torí ọlọ́run asáfẹ́ kó o fi ojú pa àṣìṣe àwọn méjèèjì rẹ̀ náà ẹjọ́ kí lẹ́ẹ̀ bẹ̀ mí fún. mo ní kí ni nǹkan tẹ́ ẹ̀ ń bẹ̀ mí fún mo fẹ́ kẹ́ ẹ lanu yín kẹ́ ẹ sọ̀rọ̀ kí lẹ́ẹ̀ bẹ̀ mí fún ẹ lè sọ̀rọ̀. ìgbà ìmọ̀ ni nǹkan tí ó ṣeun tá a jọ ṣe. nǹkan ìjọmọ rẹ̀ mọ́ bẹ̀rẹ̀. kò ní jọmọ kó máa bàjẹ́ sí i. ajé yìí máa bàjẹ́ sí i. ẹ̀yin pẹ̀lú ìfẹ́ tí mo ní sí ẹ̀yin méjèèjì àti gbogbo tájẹ́sì yín lórí mi ni pé ìyàwó mi ló wù yín láti ṣe rọ́bìsì pẹ̀lú ẹ̀ ẹ̀ ní ṣerú ẹ̀ mọ́. bébí ohun kan tó dùn mí jù eléyìí ìdí ọtí eléyìí dúdú ó ṣì í ó tan èmi pé kí wọ́n bá òun báyàwó òun sọ̀rọ̀ pé misbehave pé girlfriend òun ṣe dáadáa kí wọ́n bá òun bá sọ̀rọ̀ aṣọ́fẹ́ tán mi lọ bá ṣe nǹkan. Hmm. eléyìí you know what i want kò ní mọ́ bíbá yọ we are going to take it up ó láti the police case they are going to the police station mi nígbà bébí nǹkan tó wù mí lọ́kàn láti ṣe gangan ló sọ yẹn bó tó lórúkú làwọn púpù yìí tábà ní káwo ti wọn wọn máa sọ á lẹ́nu wọn kàn jẹ́ ká ṣe sọ lọ́rùn ọba ni pàápàá jùlọ àwọn ará àtàtún lè máa ronú pé bóyá ipò tá a ní òun la fẹ́ fi ráìdì wọn wọn ní mọ̀ pé olórí burúkú somebody ni wọn ẹ ní bọ́nú ẹ o ọlọ́run ọba ń gbọ́. agbónílé o agbónílé. ẹ lẹ́ni o. kí ló ṣẹlẹ̀ àwọn olè àwọn eléyìí. ẹ bá a bẹ̀ wọ́n. fún kíni. ẹ jẹ́ gbẹ́dọ̀ sọ̀jà bàbá àbọ̀ abánọ́ra àwọn eléyìí kò sí dọ́kítà mi tọ́bi tiwọn ìdá àwọn adé o ẹ wo àbúrò mi tí mo sọ rẹ o ó máa kẹ́ ẹ lọ́dọ̀ ju káyọ̀ tẹ́ ń wo yìí ìyàwó ẹ rẹ o ìyàwó ogun tó fi nǹkan dì lójú tí ọ̀jọ̀ gbọ́ ti wa. uncle who is this man. ẹ máa bí wọ́n lẹ́rẹ̀ mo ní kó máa bí wọ́n lẹ́rẹ̀. ṣe ẹ gbọ́ ẹjọ́ ta ni. sọ gbádùn sá ẹ wo sẹ́nu ọmọ ẹ̀jẹ̀ wọ̀nyí ó ti di ó ti fi nǹkan dì lójú kọ gbọ́ ti a mọ́. kò fi nǹkan dì lójú mọ́ dẹ. bẹ́ẹ̀ sẹ́ ń wò wọ́n yìí ìfẹ́ ni ìfẹ́ wọn ti wọnú ìfẹ́ ọ̀rọ̀ wọn ti wọnú ọ̀rọ̀ ìfẹ́ wọn ti di tẹ́lẹ̀yẹlé ó ti di tẹ́lẹ̀yẹlé. bẹ́ẹ̀ sọ́jà rẹ̀ ìfẹ́ lẹ́yẹlé kọ́ ìfẹ́ Bùkọ́lá ni orí ilé òpè àbí ti wù ọmọ nǹkan ti bàjẹ́ jìnnà ọmọbìnrin tẹ̀ ń wò yìí lónìí yóò jáde nù lé. kọ́lé lábí kékeré ẹ mọ̀ mọ̀ sọmọ tí mo ti ká mọ̀ sọmọ nù ó yóò lọ bó. ọ̀rẹ́bí tó lọ sí ọ̀rẹ́bí tó lọ sí ọ̀rẹ́bí tó lọ sí. kọ́ ló ti rí o ẹni tó wájú nìkan lè rúmbà o hmm. tí ọba nídìí ẹ̀ṣẹ̀ kan kì í déédéé ṣẹ̀ níbi tọ́rọ̀ dé yìí ifá ti sọ̀rọ̀ ó ní èsùn tó nanu sọ́nà gángan fún rẹ̀ ní wákú àdá adífá fún ikú lé wọn ká ti ṣe obìnrin hòhò ọ̀rọ̀ yóò gbẹ́bọ̀ rògbè tutù ẹ̀bá já bọ́ra lẹ̀ ká mọ́ bẹ́ kín ilẹ̀ tí wàá mọ́ báyìí gbangba wálé àláwà yìí àìkéré lórí tí ọba yé ni gbogbo ń tẹ́ mọ̀ pátá ní òye lónìí mo ń sọ nǹkan fún ẹ jọ ṣé láti jọ́ tó ti mọ̀ mí ṣé mo parọ́ fún ẹ rí ni. o gbogbo ẹlẹ́ mi. ó ti yí ẹ bàbá àmọ̀yé ti jẹ́ kó yé mi wípé mo máa ní issue hmm. but after issue yẹn ó máa ṣe kíni ó máa là ó máa lu ó máa gbọ́ pé asọ́mọ̀ gbòòrò náà ó ṣáà mọ̀ bá ṣe ń ó ti yé ẹ bàbá yẹn bí mo ṣe wọlé báyìí ó kàn kọrin fún mi ni ọmọ ológo máa wọlé o ọmọ ológo máa wọlé ó kàn sọ̀rọ̀ ẹ̀dá trans o kàn ṣe bíìtì fún mi ni but wọ́n á jẹ́ kó yí bàbá yẹn pé gbogbo nǹkan tó ń sọ òye mi pé bàbá yẹn wá sọ gbogbo ẹ̀ fún mi ó wá ṣe wà yé mi pé ok nǹkan tó ń sọ tòótọ́ ni gbogbo ibi tí mo wà ibi tí mo wà mo ti mọ̀ fún màá bára mi ní situation báyìí. bàbá yẹn sọ fún mi pé tó bá fi máa kú ọ̀la o ti máa kúrò bẹ́ẹ̀ ó mọ̀ bẹ́ẹ̀ dọ́là wà láìtàlá ẹ̀mí ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ó máa jẹ́ pé ní pé bó ṣe wà yẹn o pé èmi àti ẹ tó máa lówó jù ní èmi àti ẹ o bó ṣe wà yẹn adó máa drag ẹ ní kó yá ná kí n ná ọmọ àsọmọ gbòòrò. Ah, bẹ́ẹ̀ni bàbá wa ni. báwo mo ṣe fẹ́ kí oye bàbá yìí ná o ṣọ tó bá jáde ní street wa báyìí ẹ nọmba fourteen Adélẹ́yẹ street. ẹ bàbá yẹn náà ni bàbá ọgbọ́n. ó ti mọ̀ tẹ́lẹ̀ àwọn mìlá. sórí bàbá yẹn tó bá ti kọ́kọ́ rí ẹ báyìí àti kọ́kọ́ wò pé ah, ọmọ yìí bó ṣe máa jẹ́ ó ti máa sọ fún ẹ ṣó wá rí má dẹ́gẹ́ tún ẹ hmm. ṣó rí ti bá ti kúrò nínú bíbá ah. ẹ hmm. bọ̀bọ̀ DPO yẹn máa make sure pé mo káwọn science student wọlé ah. wọ́n máa ṣeré fún gbàgbé wọ́n máa kọrin fún gbàgbé. bọ̀bọ̀ yá jẹun já ẹ̀tọ́ ó ti yẹ ah. wọ́ọ̀lì kọ́kọ́ ló máa kọrin fún un lórí ìjà wọn rìn ó ti yẹ tí gbin bá fa ìkara wọn àtẹ̀lé ó ti yẹ wọ́n jọ kó wọn gbàtà lọ ra sk ni wọ́n kọ̀ jẹ́ kájọ bọ́ta irú bọ̀bọ̀ yẹn ìyá àwọn ṣàgbọ́n máa gbà ẹ̀ ti jà ẹ̀. ọmọ ayé ọmọ ayé má máa gọra ẹ̀ sórí tèmi bá ti kọ́kọ́ jáde tèmi bá ti wá padà wá tí mo wá ṣeré fún tí mo wá kọrin fún ó ti yẹ má fọ kí ló ṣe ẹ ọmọ ọgbọ́n ní ẹ báyìí kan fi nù ẹ ó ti yẹ ìlànà ṣe kí ni ìlànà mú ọ jáde ó ti yẹ lẹ́yìn bàbá mi ìjọ ìsàmù mi torí ọlọ́run ìyá ń jẹ mí bàbá kò sí ń bá mi ẹ wò bí mo ṣe wà ìyà gidi ló ń jẹ mí èmi àtòsí ń jẹ mí èmi tó ń tòsí lájọ́ mu àjọ ń gbélé pọ̀ ni ẹ má jẹ́ kí n tàn yín èmi gan ló yẹ kán máa pè ní òsì bámulẹ̀ bí ẹ̀gbẹ́ òun mo ṣe rí ni tó bá rí mi sìn á ní mo sẹ́kù síbi kan aláìmọ̀ pé tipátipá yẹn àti jẹ àti mu ìyá yìí pọ̀ débi wípé kò sóríṣiríṣi iṣẹ́ tí mi ti dánwò pé bí a mo lè jà níjọ́ mẹ́ta nípasẹ̀ sẹ́ẹ̀dì mo tún ṣe ní nǹkan tí ò tó nǹkan ló tún rán mi lọ sẹ́wọ̀n ìyẹn ni mo ṣe wá rò pé kò sí tó kù ní ọ̀rọ̀ mi lẹ́yìn kí ẹ para mi dànù tí bá máa jáde inú ìwọ̀n náà ni mo ti wá gbọ́ nípa yín àti ìròyìn tẹ́ jẹ́ àti gbogbo iṣẹ́ ribiribi tẹ́ ti gbèsè fún ọmọ ẹ̀dá tí kò ní tó dẹ̀ di ẹni tó bẹ̀rẹ̀ sí ní ní ìgbà yẹn ni mo wá tap address ibi tẹ́ ń gbé nítorí sọ mi wá tí mo fi wá síbí mi yẹn ẹ ẹ jẹ́ kí mi náà jádùn ayé inú òkúrò ni mo wà ẹ ṣàánú mi sá. ògo yìí olúwa yé ògo yìí ẹ má ṣe jẹ́ bàjẹ́ má ṣe jẹ́ dàrú má ṣe jẹ́ bàjẹ́ o olúwa yé o kárí sándà. Toyota carry down. arákùnrin gbogbo nǹkan tó o bá wọ èmi kọ́ ni màá ṣe fún ẹ àwọn àgbà wòlíì ló máa ṣe gbogbo iṣẹ́ tó o bá wà yìí bẹ́ẹ̀ ni ǹjẹ́ o ti níyàwó. mo ní èèyàn kan. màá ṣe ìrànlọ́wọ́ kékeré kan fún ẹ èmi á fún ẹ lọ́ṣẹ kan ọṣẹ tí mo fẹ́ fún ẹ yìí ọṣẹ àwọn àgbà wòlíì ni wàá lọ ìwẹ̀ ní wíwẹ̀ tààrà ṣó wá rí ìyàwó ẹ tó lù ní gẹ́gẹ́ bí àfẹ́sọ́nà yẹn tó o bá ti fọṣẹ ìwé ẹ̀ tán ẹ̀ jọ lájọṣepọ̀. ó bàbá tó o bá ti lájọṣepọ̀ pẹ̀lú ẹ̀ tán ìwọ máa padà bọ̀ gbogbo ilé tó kún bẹ fi sílẹ̀ sọ wà gbàgbà wòlé. kọ̀nàkọ́nà òyà ni sílẹ̀ yìí. kò jù bẹ́ẹ̀ lọ mímọ́. ẹyin tó ń bọ̀ lọ́dọ̀ àdámọ́. ó ẹ arákùnrin ìdí tí mo fi ránṣẹ́ sí ẹ ìfẹ́ kó tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ kó máa lọ. ègbé ni fún ẹni tá a fi rán tó kọ̀ tí ò jíṣẹ́ ègbé ni fún ẹni tí a ò fi rán tó jẹ. a ti ṣe gbogbo àwọn nǹkan tó yẹ ká ṣe fún ẹ tán ṣùgbọ́n lẹ́yìn nǹkan tá a ṣe fún ẹ yìí wàá bẹ̀rẹ̀ sí ní rí àwọn ẹ̀gbin kọ̀ọ̀kan láti ara ìyàwó rẹ̀ o gbọ́dọ̀ bínú bẹ́ẹ̀ lolúwa wí. kọ́ máa jà kiri ni àbọ̀ wọn máa wà àwọn wà tí ó tọ́ o kì í ṣọmọ kékeré àgbẹ̀kọ̀rùn lóko ọ̀rọ̀ kékeré là sọ fọmọlúwàbí tó bá dénú àdó dìde ìyàwó ẹ máa lọ láti máa kó àwọn ẹ̀gbin wá tó o bá ti bẹ̀rẹ̀ sí ní gorí ẹ̀ tẹ́ ẹjọ́ ńlá jọṣepọ̀ bẹ́ẹ̀ náà lówó ẹ̀ àti ọ̀rọ̀ ẹ̀ ló máa máa pọ̀ sí. ẹ ó kárí mímọ́ owó àti ọlá ẹ̀ á bẹ̀rẹ̀ sí ní pọ̀ sí ṣùgbọ́n ò gbọ́dọ̀ bínú. ẹ sáà ẹ má bínú ṣé kò ń ṣe ibi oníṣìnàdé. ọ̀rọ̀ kékeré là á sọ fọmọlúwàbí tó bá dénú àdó dìde o gbọ́dọ̀ bínú o gbọ́. mo ti gbọ́ but ṣé gbogbo nǹkan tẹ wá ṣe fún mi tí mi ò bá bínú sí tó dẹ̀ ń wo àti ẹ̀ sọ yìí so dájú pé ó máa ṣiṣẹ́ màá dọ́lọ́la. kò sí àṣetì fún àwọn tó ṣiṣẹ́ àwọn àgbà wòlíì ti ṣiṣẹ́ láṣepẹ́ bẹ́ẹ̀ lolúwa wí. nínú àwọn ẹbí yìí lọ́la ẹ̀ wà lówó ẹ̀ wà nílọsíwájú ẹ̀ àti gbogbo àwọn nǹkan ọ̀rọ̀ tó fẹ́ ní láyé inú ẹ̀ wà. mímọ́ ẹ olùkárí sanda sátánà ò gbọ́dọ̀ bínú àfaramọ́ àbáwọlé ló sọ bẹ́ẹ̀. Ah! ṣé mo sọ ẹ mọ́jọ́kọ́ ẹ mọ́jọ́kọ́ ẹ mẹ́jọ kò mo sọ fún yín pé kíni yóò lè dojú lásán. nígbà tó ọmọbìnrin ti bẹ̀rẹ̀ sí ṣe ń tí ń ṣe yìí tá a ti sọ pé ọmọbìnrin yóò yọ lọ o kò ní gbé bí mọ́ ni mo ti sọ fún yín pé ọmọ yìí èso ọmọ bẹ́ẹ̀ mọ àmọ́ àwọn tí wọ́n bí ṣe bá níbi tá a ti lọ tọrọ rẹ̀ wọ́n fi ẹ̀sìn tọ́ wọ́n bí léèrè ẹni rẹ̀ ló bí is a very good Christian kò lè ṣe rọ́bìs mo sọ fún yín ẹ̀gbọ́ ẹ̀gbà ọmọ ẹlẹ́sìn ni. tẹ́jú tẹ́jú. ọ̀daràn. Ah! Ah! èrò ẹ dákun torí Ọlọ́run ẹ bàbá ẹjọ ń bọ òtítí báyìí náà ní ìsìnkẹ ti rí ìdí ọ̀rọ̀ ẹ dákun ẹ bá wọn bẹ̀ wọ́n kí wọ́n dáríjì wá káà máa lọ tiẹ wọ́n ní tí wọ́n bá dáríjì wá a lè rojú tu sọ̀rọ̀ gbèsè ayé wa. ó sọ bẹ́ẹ̀ kó sọ bẹ́ẹ̀ kó tó kú. ayé yóò ní dáa ẹyẹ ìwé yóò sí. ẹ bẹ sọ kí lọ́lọ́ fẹ́ sọ. mẹ gbọ́. fúra oníkan ló fẹnu lọ pẹ̀lú sànújú ayé inú la yẹ wà wà àfi pé wọ́n wọ́n wọ́n bí ọba yẹ wà níjà. Tẹ́jú yé. Wàhálà wàhálà. Yé. Yé. Yé. Yé. Yé. Bọ̀dá. ọ̀nà ti lọ o ó ti kẹsẹ̀ bá gi ẹrùn òun sì ti gé jẹnu arábìnrin kẹ bára wẹ́bẹ̀ sọlódùmarè ikú yọmọ jẹ ikú àkúfà. ẹ gbọ́ torí pé kí ni asúrẹ́lẹ̀ tí ò ní kọjá lé arìn gbẹrẹ kan ò ní sùn sọ́nà kò sí bẹ́ẹ̀ yẹn ṣe wọ́là tó láyé yìí tí ọba wà lọ́nà tó rọrùn yọ padà kíkọ àbáwọn bọnu. ó ti lọ síbi jẹ́ ọ̀ràn ó ti ṣe ó ti jẹ́ ǹjẹ́ ìbànújẹ́. ó ti kú ẹni ọlọmọ yé ẹni ẹni burúkú ni wọ́n lẹ́yìn fún tó dá. ayé ẹ̀ bá bàbá ayé ọmọ yìí. ẹ má lọ rí kúkú mi bọ̀dá ẹ má lọ rí kúkú mi bọ̀dá ẹ má lórí búburú ìbọn náà. lóde awo lóde òṣòrògà awo gbòǹdó irinbiribiri irinbiribiri lálágbẹ̀dẹ̀ ran ẹ̀gàn róró ẹ̀gàn ṣẹ̀ṣẹ̀ ajáfúnla baálẹ̀ awọ́nlé aláké ìrètí bẹ nílẹ̀ yìí tí a ní í ṣe ẹ̀gàn róró ẹ̀gàn ṣẹ̀ṣẹ̀ ẹ̀yìn mọ́kàn rẹ̀ balẹ̀ a ti dé gbogbo ilé a ti bùsà ọjà a pèsè sóde a ṣètùtù àwọn ìyá mi kó a sì wẹrí fún ọ a ti wẹkú dànù a ti wé òfò dànù àṣírí a ti wé dànù kó fọkàn rẹ balẹ̀ irú oṣù tí gọ̀ wọ́n ní báyìí gbogbo búrújì rẹ tó ti lọ́hùn ọ ti dé sára rẹ padà. bàbá ẹ jọ mo ní question kan tí mo fẹ́ béèrè ẹ jọ ṣe ikú yẹn ti rí kọjá bá. ifá lọ sọ ọ kì í ṣèmi mo ṣe ọ̀nà tí ifá là lèmi tọ́ ọ ifá ti ní àṣẹ nù. ṣé tí máa fẹ́ rí màrí i mean like tí máa fẹ́ tún ọkọ ní tí máa fẹ́ lọ ọkọ mi àyè wà fún mi báyìí mo lè ṣe. èyí ti rí àmọ̀ràn bí ní ọ̀yọ́ kọ́dà tó o bá sọ́ra àwọn èèyàn rò pé bẹ́ẹ̀ ọ̀ṣọ́gun kọ́kùnrin máa dùn ọ ni lẹ́yìn ìgbà tó bá tún wá fọ́kọ tó wù ọ́ tán burújí rẹ̀ wà á pọ̀. ara mi ò ẹ̀rọ ra ṣe. àjùmọ̀bí ọkàn tàánú ẹni àbínibí ó ṣe kú.